كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أصبحت الله سبحانه وتعالى ọlọ́run tó ní kí ìjókòó wa yìí ìpàdé wa yìí kúkú gẹ́gẹ́ bí a ti là kalẹ̀ láti fi jọ mẹ́ta ní ìlú èkó ìlẹ́gbà ìlú yìí Griffith Lagos Island èyí tó ti rí bí àwọn ṣẹ́kọ̀ọ́ wa ní kọ́wọ́ gbajúmọ̀ àtẹ̀sí rí ojú wọn báyìí láti máa ń gbóhùn wọn. àbíòrò àjàlá àbíòrò àjàlá wọn gbajú wọn bẹ́ẹ̀ ọlọ́pàá bá ní sọ ó dẹ̀ bá ní fún ọ ní bàbá wọlé ti kọ́ ọmọ aláṣúná wàhálà lórí àti abẹ́lẹ́ òun fún ọ àti gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ ẹ̀fọn àná. tí wọ́n wà ní ìrọ̀ha àwọn ṣẹ́kù wa tí èkó yìí fi kò báyìí lẹ́nu gbogbo apáta náà ní àgbàdo àwọn ọlọ́pàá ṣe àlékún rẹ̀ fún lẹ́yìn tá a ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ogójì ọdún ìjọ èyí tàbí sọgbọ mọrù àdìjọ àdìjọ sọlọm ṣe àti wàhálà papọ̀ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí akọ̀mí sọ wọ́n ní kí a sọ̀rọ̀ nípa iṣẹ́ àwòkọ́ṣe àwọn ẹni ìṣáájú rere. àwọn ọmọ ni wọ́n ń pè ní asọ́làkù sọ́ọ́lẹ̀ dídá ti gbọ́rọ̀ nìyẹn. tí wọ́n bá ní asọ́làkù ìtumọ̀ rẹ̀ ní alẹ́bí ilẹ̀ mọ́dọ̀ àwọn kan ti lọ. tàbí ká pè wọ́n ní àdìjọ́mọ́ àti àlùmọ́tàkọ́tìmù. wọn ò ní sẹ́ni gan ikọ̀ ni wọ́n ṣùgbọ́n wọ́n ti lọ sáájú sáájú. Tabani sọ̀lá gẹ́gẹ́ bí Ibn Faris ti sọ wípé ìtumọ̀ ẹgbẹ́ ni yóò tó bá sáájú ẹ̀ nínú àwọn bàbá rẹ̀ àbá àwọn mọ̀lẹ́bí rẹ̀ abẹ́ni tó lékè rẹ̀ nípa kó gba wájú ẹ̀ àbọ̀lọ́lá ju ẹ̀ lọ wọ́n máa bẹ̀rẹ̀ sọ̀lá. lẹ́kùnrin àlàyé rẹ̀ àwọn olùmọ̀ wọ́n sì yà pẹ̀rù pé ta ní dèdè ni wọ́n padà kù ìgbésẹ̀ rí àwọn sàhábà òdìwánu lọ́ọ̀rì àlejòm tẹ̀mí àti ọlọ́kùnrin bá di ọlọ́ sí wọn. àwọn kẹ́ ẹni pẹ̀lẹ́ asálà fìtọ́ọ́lẹ́ ẹni ìsáájú rere. àwọn náà lọ́dọ̀ lórí nínú àwọn ẹni ìsáájú rere. àwọn náà ni wọ́n bẹ̀rù ọlọ́wọ́ bá jù nínú àwọn ẹni ìsáájú rere. àti wípé àwọn sálà fìyẹ àwọn náà ni àlùkò الثلاثة في الأولى àwọn ọgọ́rùn ọdún mẹ́ta àkọ́kọ́ nígbà tí alifájàre islam ṣe yọ sáyé pẹ̀lú ẹ̀rí sáàdẹ́bí sọlọ́lá àtàlá jẹ́rìí fún ọ nígbà wọn lọ lóore pẹ̀lú ọ̀rọ̀ sáàdẹ́bí sọlọ́lá àtàlá ọ̀sẹ̀ xeyiru nà sikọ́rù ní inú hadith ìmúra ní olùkọ́sọ́yì rọ́jì ọlọ́run tẹ̀lé àjù wà á dọ̀ nígbà wọn tó lóore jù nínú gbogbo ẹ̀dá ní èèyàn yẹn ọgọ́rùn-ún ọdún tó ga ẹbí wa bẹ̀rẹ̀ lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn. ó wá jọ sí wípé ọ̀rọ̀ kọ́ọ̀rù kí ni jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ oríṣi làwọn olùkọ́ sọ nípa pé kí ní báyìí ní jẹ́ kọ́ọ̀rù ṣùgbọ́n rílẹ̀ fífi ọgọ́rùn ọdún ní jẹ́ bẹ́ẹ̀. tọ́lọ́ wá gbé ẹgbà wá kan ẹgbà wá afáwà tó láti mọ̀nàbó àlùmáàdánì wọn là nẹbi sọlọ wọn wà sọlọ sọ fún ẹni yẹn wípé lẹtẹbùlọ wọn lẹ kọrùnà wàá lu kọrùnù wọn ní ẹni náà sọsọ ládẹ wípé lóhùn pé ó lu kọrùnù láyé yẹn ẹni yẹn nìyí wọn kọ ní máa ta wà ńkúrúgbó ní àtúnṣàlẹ yóò jáde láyé báyìí ó sì lò dídí ọdún yẹn ó lò láyé gẹ́gẹ́ bí àyè máa ń kú kọrin rọjú bàbá wa kò tẹ àyàlá bí wọn ti láyé ní ìmọ́lẹ̀ nínú àtàrí sọgẹ o lèdè imáàmù Bukhari rahimahullah wọn ti tẹrí ẹni yìí àwọn náà lè sọ kẹ́yìn kù nínú àwọn sàbí ní ilẹ̀ sáà gbogbo àwọn dáńtọ́ wa ẹ̀ ní sọlákùnà sọ́ọ́lẹ́ asọ̀fún wa báwọn sọ̀hábà àtẹnudọ́ bá tẹ̀lé wọn dáadáa ẹ̀ sáàdùn wà sí ẹ ó tẹ̀lé wọn dáadáa sálàfù ẹ̀ bá صلى الله عليه وآله وسلم أيها الإخوة ẹ̀rí tí wọ́n bá sọ pé àsálàfì tí wọ́n bá sọ ẹ̀rí pé àsálàfì tẹ́lẹ̀ súnmọ́ rẹ̀ òun náà lẹni tí ń rìn lórí wọn táwọn sàdé rìn lórí ẹ̀ ó ń rìn lórí lànà àwọn sàdé ọ̀hún tí wọ́n jọ ọmọ kí wọ́n àwọn sàhábà tí wọ́n á tẹ̀lé wọn dáadáa òun náà dúrímọ́ ohun táwọn ẹni yìí dúrímọ́ ó ń sọ ojú ọ̀nà tí wọ́n sọ ọ̀dà kìíní wá ní àtọ̀rí kù sẹlẹ̀fì kí ni làdà àwọn sẹlẹ̀fì. ìlànà wọn òun náà ni mọ̀ tẹ́lẹ̀ àlẹ́ ìbílẹ̀ kìtà wọ̀ sọ́nà ẹ̀wọ̀n tí sẹ́wọ̀n ọlọ́run bá tọ́ka sí àti súnà nẹ́bi sọ̀lọ́ lọ́ọ̀bù àlẹ́ òṣèlú ṣùgbọ́n kọ̀ọ̀kan bẹ́ẹ̀ o ti fa àmì sọ̀ ha bá ti pẹ̀lú àgbọ́yé àwọn sàbí wọ́n sàbí ẹ̀yìn àtàwọn tí wọ́n jẹ́ ọmọ bí àwọn sọ̀hárà tí wọ́n wá tẹ̀lé wọn lọ́nà ìtọ́jà nípa bẹ́ẹ̀ tába sọ pé àtàlùfíyàn ìyẹn lọ́jọ́ ìlànà ẹni lágọ́sì ni èyí tó ipá wọn sàbẹ̀ ń tọ̀ àtàwọn sàbẹ̀ ọ̀hún tó tẹ̀lé wọn dáadáa ìlànà táwọn ẹni yẹn sọ ìtọ́lọ àti àwọn ẹni ìsáájú rere nínú àdì ọ̀kan kí làkínní àwọn ẹni yẹn káwọn alẹ́ nígbàgbọ́ bí wọn. tọ́lá àwọn alẹ́ sáà ti mọ̀ báwọn yẹn ti sóríire wọ́n dẹ̀rọ̀ ọkọ̀ ọjà kí làdì ọ̀kan wọn ìlànà sálẹ̀mù kátó lànà wọn fa àkìdá àdéhùn nípa bó ni wọn fi ń fi lọ ìbágbépọ̀ wọn ló wà sí yàtọ̀ táwọn ẹni fífẹ́ ló ti gbé lọ lẹ́yìn táwọn sàdé ti lọ tán àwọn yẹn ti ya kó lójú ọ̀nà àwọn ẹni ìsáájú rẹ pẹ̀lú ikọ̀ míì táwọn ń jẹ́ wọ́n lè fa àwọn míì ní àlùkáwárì ìyẹn àwọn tí wọ́n bá ń taka látẹ̀ wọ́n á tún máa ta ko àwọn tí wọ́n bá jẹ́ olùkọ́ àbẹ́rẹ́ ti àwọn tó ti lébọ̀ bí wọ́n ti lámì mí bí irú àwọn ìmọ̀tẹ́sílà bí irú àwọn ẹni tó ti fi wọn máa tagbó ní irú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òròyìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala. afáwọn abákẹ́rù Abu Zayd rahimahullahu rahmatan wasi'a ọlọ́pọ̀ bá nìkẹ́ wọn. wọ́n ti tẹ̀lé àtúntàlá tani ń jẹ́ bẹ́ẹ̀ olùsáàlì kí gbogbo ẹni yóò tó bá ń ọbẹ̀ kọ́ sí àwọn ọ̀sàdé hàtà làwùkàdà fi àkùrẹ́ náà kódà gbọ́dọ̀ wà lákòókò wa àbọ̀ sàlàfì ìlẹ̀sàdì hàn kódà tí ò pera rẹ̀ bẹ́ẹ̀ sàlàfì ni. ẹ̀rí Ibn Baz rahimahullah nínú àwọn àbá àti wájú wọn tẹ̀ lọ́lá ìpẹ́ yìí náà ni wọ́n wọ́n ti fẹ́ rí àwọn sàlàfì yẹn àwọn náà ní ahlul qurun al mufaddala àwọn tí wọ́n wà ní ọgọ́rùn-ún ọdún tí ọlọ́lá jùlọ mẹ́ta tá a kà yẹn àti gbogbo ẹni yóò tó bá tọ orí pa wọn ó dẹ̀rìn lórí ìlànà wọn ọwọ́ ìfẹ́lẹ̀ fi ṣùgbọ́n ẹni tó bá ya pa wọn nínú àwọn sálàkù lọ́wọ́ àwọn. ẹ̀rín gbólóhùn sálàkù sálàkù dáwà fún yìí ìgbó ní táàmù yẹn hàn tó ti fà ń gbé gbólóhùn wọ́n pọ̀lọpọ̀ máa sọ pé ìbí mùsùlùmí ni wọ́n máa wọ̀nyẹ̀ sí owó tó ní ká máa sọ pé nìkan ti sálàfì nígbà tó di pé fàǹfà bẹ̀rẹ̀ sí ní wáyé níbi ohun tí ò yẹ kí fàǹfà wáyé lórí ẹ̀ tọ́lẹ́sì Islam yẹ ẹ̀sìn àtijọ́ ni bí ẹ bá sọ pé kò ní jẹ́sìn àtijọ́ kìí ṣèyí náà tẹ́lẹ̀ wá lọ́fẹ̀ẹ́sì mọ́ sallallahu alaihi wasallam ọwọ́ àdìgbé ohun tí ò yẹ kọ́ dá àríyànjiyàn ẹ̀ lẹ̀ àríyànjiyàn fẹ́ máa tẹ̀lé ń parí nínú àwọn òṣèlú tí ní ọ̀rọ̀ tó ti ṣe pẹ̀lú àkídà pàápàá jùlọ ohun tó ní ti pẹ̀lú ọ̀nà ìdìlà kan ọ̀sìnbà ìsọlọ́wọ́ ọba lọ́kàn nínú àwọn orúkọ ẹ̀ yìí tó da àti ìròyìn ẹ̀ tó ga jùlọ. táwọn àwọn ọ̀kẹ́ tó ti fi wọ́n ti orúkọ ọlọ́wọ́ ọba dànù wọ́n lè dáwọ́ bá ní káwọn obìnrin lẹ̀ àwọn bíjẹ̀ dánìyẹn. àwọn míì nìyí wọ́n tún lọ ń gbọ́ orúkọ ìròyìn ọlọ́wọ́ ọba wọ́n tún fi jọ tẹ̀dá. lẹ́yìn tọ́lọ́wọ́ ọba sùhánì tó mo bá tó gbóhùn gbogbo ẹbẹ ìpele lè ti gbárò yìí o ti gbárò yìí o mo bá tó gbóhùn gbogbo ni ìgbà tí o sì rí ohun kọ mẹ̀lá mi rọ́nà lọ tó nípa bẹ́ẹ̀ ìgbà tí gbóhùn sálàkù yẹn tó bẹ̀rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí àfàwà Muhammad Ahmed alijami rọ̀tùmọ̀kọ̀wọ́ tí wọ́n ti sàlàyé yẹn ìyẹn ni pé láàrin àti olùgbé làákàyè ni wọ́n ta síbi àlámọ̀rí ẹ̀sìn wọ́n wá fẹ́ láti wá fi hàn àwọn èèyàn tó dùn àwọn ẹni tó ń pè ní sálàkù ní ojú òkun tí wọ́n ń tọ̀ kẹ́ni tí ọ̀jọ́ wọn fi má dàpọ̀ mọ́wọ́ ayọ̀ àjẹkọ̀ọ́ ẹ̀wá ní gbólóhùn sálàfù sálàfù láìsẹ̀ láwùjọ́tàn mùsàtàtà ètò gbólóhùn tuntun nígbà tí afa àgbàdo bẹ̀rẹ̀ sí bá ọ̀kan náà ọmọ ìyá sọ̀rọ̀ wọ́n fẹ́ sáfò ọwọ́ àgbà rí pé lágbájá àlàfíà lórí owó tó padà rí hàdì níyà ah, ah, kí ló dé sàlàfíà bí sàlàf lẹ́sẹ̀ lọ́sọ̀ tẹ́kùn àdáta ìsìn gbólóhùn àdáta alẹ́ àbí gbólóhùn tuntun owó tó ẹ̀ ti pẹ́ ta kódà a tún máa rí nínú àwọn àlùfáàsì ìkùnà tábàwọn olú àlùfáà á ní àtúndí yẹn ọlọ́wọ́n bá sọ̀hánà nípa tuntun kọ̀ọ̀rọ̀ ọlọ́run ọjà àdáhùn sálàfà wọ́n bá sálà lè káàkiri káàtì lọ́lọ́wọ́ bá ń sọ nípa àwọn sálàfù tó burú gẹ́gẹ́ bá lọ́ọ́ fi sálàfù méjì lọ́wà sọ́ọ̀lì wà sọ́ọ̀lì wà àsálàfù sọ́ọ̀lì làwọn sọ pa wọn ṣùgbọ́n abẹ́jú abẹ́gbẹ́lóhùn sálàfù yẹn ó ti pẹ́ bóyá yóò jẹ sọ́ọ̀lì fún ni o gbólóhùn tó ti pẹ́ ni. tábà tó ní ká tó wá lọ wo ọ̀rọ̀ àdébì sallallahu alaihi wasallam á tún rí hadithi ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha nínú hadithi mọ́ Bukhari àti Muslim gbé jáde. wọ́n ní àdébì sallallahu alaihi wasallam ọ̀sán fún bá sí mọ́ radiyallahu ta'ala anha ti ṣe ọmọ rẹ̀ wípé ẹ̀ẹ̀kan lọ́dún ni Jibrilu máa ń ṣe àfihàn Kùránì tó yẹn ní gbogbo ohun tó ń fi kọ́ tó bá ti wá ní Ramadan ẹ̀ẹ̀kan náà lọ́wọ́ ka gbogbo ẹ̀ fún un ṣùgbọ́n lọ́dún ni ẹ̀ẹ̀mejì lọ́wọ́ kò sí ohun tí fi ń yé mi ju pé àsìkò gómìnà ìdílé lọ wá tọ̀ tí mo bá ti wá lọ tán àkọ́kọ́ ẹni tí ọ̀kọ̀ọ̀kọ́ wa bá mi tí mo bá ti kú sẹ́nu àwọn ará ilé mi ìrẹ́ fásimọ̀ ni ọ̀dọ́. wọ́n ní àyìnbó sálám adẹ̀láìsì. ẹ̀rì mọ́sálá ṣáájú dáadáa tèmi bàbá rẹ̀ ti fún ọ. àlèmọ́ mo tẹ́wọ́ mi rọ̀ fífọ̀ fún wọn kú sàáyàlá rọ̀mọ́tà wà sí à. wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ fún yí pé sàtẹ̀rì dín náà àlẹ́ yìí nítorí pé ìjọ tí wọn bá soríire àlẹ́jì rẹ ó ti tẹ́lẹ̀ ṣáájú ẹ̀ bọ́lọ̀hún ti lórí ire lu àwa mùsùlùmí ọlọ́dà fúnjáfúnre lẹ̀ yá bá kalẹ̀. tọ́wọ́ àti wọ́n dún àbàtà báyìí wá ti bá mi ń bẹ̀ ò ní púrúlẹ́mù. ẹ mọ̀ bí kí wọ́n sọ pé ìyẹn lọ sí sọ̀rọ̀ yíyá ni kí ìyẹn bá rẹ̀ ní kẹsàn-án gbà yìí lálejò ń gbọ́dọ̀ yóò dùn. òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ wọ́n adala ẹni tí gbólóhùn sálà fún jáde mọ́sálà ẹni sàájú dáadáa sẹ́ni bàbá rẹ̀ ti fún ẹ má fúyà ó ti problem ọkẹ tí gbólóhùn yẹn kì í ṣe títún ó dà wọ́n kẹnu ti ọlọ́run bá jáde. ọ̀rọ̀ mi tún nìyí tábàtú lọ́wọ́ ní ọdún mọ́tò mọ́mọ́ ahmed rahimah ọ̀wọ́ ọ̀gá ẹ̀rá nígbà tí sáyẹ́dẹ̀kùn jáde láyé ọmọ òjijì ọlọ́run rọ̀jẹ̀ ọlọ́run tẹ̀lé àjà gbàdọ́ wa kú wa sọ yìí pé ìlhàpì bisalafina sálẹ̀ ọ̀tmẹ́nà bọ́ọ̀lù mọ̀gbọ̀rọ̀ lè bàbá aṣáájú wa rere tó ti lọ bíi ọ̀tmẹ́nà ọmọ akéde ọmọ mọ̀gbọ̀rọ̀ ẹni tó gbólóhùn sálàkù sọ́ọ̀lì kan ti jáde lẹ́nu òjijì ọlọ́run lọ́lọ́lọ́ọ̀rọ̀ àdéhìí wàhálì ìwọ̀n náà. kódà atúmọ̀ atúmọ̀ gbólóhùn yìí lẹ́nu àwọn sàhábà káfọ́ alápẹ̀rẹ̀ kẹ́nu àwọn sàhábà òjijì aláwọ̀ sallallahu alaihi ìyá afáwọn Anas Malik radiyallahu ta'ala anhu àrùtọ́ ẹni pé ọjọ́ kẹ́nu àwọn ẹni tó fara sí òjijì ọlọ́run ẹ̀rí àwọn náà sọ wípé tí tó bá fún àwọn ẹni tó wá sí ẹni ẹni lé ó ti kú wọ́n wá tún ti dìde lásìkò yìí kò sí ẹni mọ̀kẹ́ kẹ́mẹ́rẹ́ islam bọ́tọ̀ papọ̀ mọ́ wọn sí àwọn ẹni àkọ́kọ́ sálàfù ló gbé wọn àsálàfù awùwẹ̀l kò sí ẹni rìn kẹ̀kẹ́ tó jọra wọn ní islam yẹn wọn. bẹ́ẹ̀ láti rí pé gbólóhùn yìí lẹ́sẹ̀ lọ́sọ̀tà mọ́tàdàtà ọ̀pọ̀ gan nínú àwọn àtàrí láti rí pé gbólóhùn tí ó ti pẹ́ nìyẹn tó sì fi ẹni ẹnu àwọn ẹni ìṣáájú eré tí máa tẹnu wọn jáde. ayọ̀ ìṣẹ́kọ̀ wa nígbà tọ́lọ̀ wa rí bẹ́ẹ̀ àwọn ẹni tó ń pè ní asọ́lọ̀kù sọ́ọ̀lì yìí nígbà tá a ti mọ̀ pé gbólóhùn ti ń tẹnu àlẹ́bí jáde ni àtidẹ́gbẹ́ ni ká tẹ̀lé àwọn ènìyàn ká tẹ̀lé àpàdà mú àpẹẹrẹ kí làwọn ènìyàn máa ń ti kọ̀ ọ́ wá bó ni wọ́n ṣe nílò àkídà bí àpẹẹrẹ kọ̀ọ̀ká wà. àtọ́yẹ kásẹ̀ láwọn ẹni yẹn ọ̀rẹ́ yẹn gan ni kásìrìn ìlànà wọn àwọn ẹni ìtajú eré kárìn ìlànà wọn. èyí náà gbọ́ ohun tí anas sọ lòdì ọlọ́run sọlá á ìgbẹ́ tó bá ti fáwọn ẹni àwọn ẹni ìtajú eré yẹn làkókò lọ́sọ̀ wa tún ti sáyé sábìkò yìí lásìkò tá a wà yóò rí pé kò tiẹ̀ jọra wọn rárá kọ́nà o tún sàlàyé ẹlẹ́kùnrin rẹ pé ohun tí yọ kẹ́rì tọ́tọ́ tó papọ̀ òun náà lè sọ̀rọ̀ irun làtí máa sọ pé bírun náà ló tó ayẹ ká máa fi dájìdájì lásìkò yìí kéèyàn máa fi ní àjọ̀bí yìí pàpà jùlọ ohun tó ní ṣe pẹ̀lú àwọn kọ́ọ̀tù sọ̀lẹ́wà àwọn àkókò òru kọ́ máa jẹ́ pé mọ̀bìnrin yìí náà ní ọ̀jẹ̀ ẹ̀yin náà ti wọ̀ pé mọ̀mù ní yùní wà láyé rọ wọ́n wà láyé nẹ́sùlá wọ́n wà láyé járí kódà mi mẹ́ láyé jásùrù náà mọ̀mù ní yùní náà rẹ̀. àtẹ́kọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ sọlá ayẹ gẹ́gẹ́ ni òtún bẹ́ẹ̀ ní kókó bá ọ̀fẹ́ ẹ̀fẹ́ àsìkò yìí tó ti wọ́ọ̀lù. ẹ ti wo bàtí ánẹ́sù ti lọ lóòótọ́ náà ẹ tún ọkùnrin lẹ́mìí lónìí nínú àwọn sàhábà ṣe pé kò láǹfààní àti gbàwẹ̀ mọ́ tọ́ba ti pé rọ̀mọ́tọ́ fẹ́ bẹ̀rẹ̀ báyìí á sì sàámù á fọ àwọn aláìní táàtì lóṣù àjọṣe lọ torí pé láǹfààní àti gbàwẹ̀ mọ́ nípa arúgbó ó sì jẹ́ àìsàn kan tó ti pé ààrẹ kan pé èèyàn ṣáájú nínú rẹ̀ ẹ̀kọ́ wà lọ hadith títí òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lá yìí pé kò sáìsàn lásìkò yẹn bá tún téèyàn ká tó padà mọ́ lókun. ìgbà tó wá jáde pé ẹ̀sìn àwọn ẹni ìsájú rere yẹn yàtọ̀ wọ́n sì ti jẹ́ ẹni tó ṣoríire pẹ̀lẹ́sìn wọn. àsọ̀rọ̀ yẹn ni ká kọ̀ sí àwọn ẹni yẹn ká dẹ̀ sọ ìlànà wọn pẹ̀lú àwọn ẹ̀rí púpọ̀. tó ẹgbẹ́ rí la fẹ́ máa kó wá lórí kọ́rọ̀ yẹn ni ká kọ̀ sí àwọn ẹni ìsájú rere kọ́dà kẹrin ni á kẹ́ wí díẹ̀ ládàá kẹ́ àkọ́kọ́ nù ẹ̀. òun lọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tọ́lọ́run sọ yìí pé wọ́n mọ̀ yóò ṣe àfikún rọ̀ṣúlá mi ń bá àdé máa sábẹ́ ìyá dada gòlè òrùdá ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيره. ọlọ́run jẹ́ ibi yóò wù tó bá yà ń fa òfin sí ọlọ́run. sallallahu alaihi wa sallam sọ́tún nìfà àyà ọgọ́rùn-ún àti mẹ́ẹ̀ẹ́dógún. ọlọ́run ní ẹni yóò tó bá yá pọ̀ títí ọlọ́run. min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn tọ́lá ẹ̀mọ́ ti fojú hẹ̀ sí i. wa yattabi' ghayra sabili al-mu'minin. tírúfẹ́ ẹnìyẹn wá lọ sọ ìlànà tí èsì ìlànà àwọn mùmìnì ẹ̀dá ọlọ́ọ̀sọ ìlànà tí ì ṣe ìlànà àwọn mòmìnì àwọn ni wọ́n ní mòmìnì gbà múra ní sọ̀kalẹ̀ lọ ẹ̀ ẹ dàpọ̀ ẹ̀yà dáwọ̀ sẹ́kẹ̀ sọ àwọn sùhábà ni bàlà àwọn sùhábà ni obìnrin bí àsọ̀rọ̀ ẹ̀yẹ òun ni kéèyàn tẹ̀lé lánà àwọn ènìyàn gẹ́gẹ́ bí èèyàn ti ń tẹ̀lé lánà tẹ̀lé sọ̀rọ̀ lọ́ọ̀bà ìfúnlẹ́sùn ọlọ́run wá ní ẹni yóò sọ bá ya pa òṣìṣẹ́ lẹ́yìn tó ń lẹ́wọ́ ọ̀sẹ̀ náà sí ọwọ́ á tẹ̀lé lánà tó yàtọ̀ sílànà àwọn ọmọ òmìnir sísè àwọn sàhábà tá a pè ní asọ́nà kò sọ́ọ̀nì ìyẹn ọlọ́run ìlú wẹ́ẹ̀sì ibi ìmọ̀ ẹ̀wẹ̀. Ewu tó ní bẹ́sí yẹn náà láti borí ẹ̀mí rẹ̀ láti jọ̀gá lára rẹ̀ nínú gbogbo àlámọ̀rí rẹ̀ yóò kọ́ káyà kankan ní lẹ́kọ̀ọ́ máa Wọ́n tún lè fi jahannam. Irúfẹ́ ní àbúrò ọdún lẹ́yìn jahannam wọ́tá àtúnọ̀sù yọ̀ kínyẹn wá sí wàhálà káyé kó ti gbé jàǹdẹ́wọ̀ lọ padà sáyé a wọ́n lè yàgò bí láyé mí jọ àgbà. pẹ̀lú báyìí kó ti sí àtiwá wípé àsọ́rọ̀ ẹ̀yẹ ni ká tẹ̀ láwọn ẹni ìsáájú rere yẹn. nílò àti ọ̀kẹ́ wa káwá kó o lè gbàgbọ́ àwọn ẹni yẹn ti rí bó o ti tọ́ sí wọn bó o lè wà sí wọn. ìkànnì yẹn nínú àwọn ẹ̀rí ẹ̀jẹ̀ ní pépé méjì òun ìlérí ya wà kéde pé yẹn ya pa òṣìṣẹ́ ọlọ́run nìkan àmọ́ òtún kọ ìlànà àwọn ọmọ mi ní ìsàwọn ìkàdà ọlọ́run á mú ìlérí ya wà lórí ẹ̀ gbogbo ohun tí ìlérí ya bá ti wáyé lórí ẹ̀ ajá ti pé kẹ̀kẹ́ ìrọ̀ ní nǹkan yẹn ní nǹkan bá yẹn lò gẹ́gẹ́ bí olùtẹ́jà ọ̀sán ọlọ́run كما لو ترى المذاهب للحافظ الذهبي رحمه الله تعالى هذا kejì ọ̀rọ̀ ọlọ́run bá sùpáànù ní sọ́ọ̀tù bá kọ́rọ̀ káàkiri báwọn ẹni ìsáájú rere yẹn àwọn èèyàn lẹ́yìn káwọn àwọn kọ́ọ̀tì wọn tó àjẹ́ ọ̀gá wa ìjọsìn wa wà sí wa. ọlọ́run tó bá sọ́ọ̀tù bá kọ́rọ̀ ayọ̀ ọgọ́rùn-ún fi àti mẹ́ta sí ní ogójì. ọlọ́run ni fàìní àmánú bìmísìlìmọ́ àmọ̀tòǹdìdì fọ́kàndì dáadáa o. táwọn èèyàn bá nígbàgbọ́ bìmísìlìmọ́ àmọ̀tòǹdìdì nírú bẹ́yìn ṣe nígbàgbọ́ gbogbo alẹ́ láìdáhùn àwọn owó nígbàgbọ́ jọ ẹ̀ tọ́lọ́ ọba fi wọ́n ti tún fi ń rinlẹ̀ pé wọ́n nígbàgbọ́ owó níjọ́ ẹ̀. àlẹ́ sọ àwọn ọ̀dọ́ àti òṣìṣẹ́ ọlọ́run ó mi fi àtọ́rọ̀ ẹ̀ yẹn. nígbà tó wọn ti jọ tí wọn sí ìdáyà ọlọ́dún tó àti lọ. ẹ̀rí kẹta òun tó lọ́rọ̀ ọlọ́run bá sùpánà ní sọ́tún yóò dùn ayọ̀ ọgọ́rùn kan àti mẹ́jọ. ọlọ́run ẹ̀rẹ̀ ànẹ́bí sọ fún àwọn àlejò ọmọ yìí pé kò ìhádì ìsàdínsì ilé ìlójú ọ̀nà ni o ni ànà wọ́n mọ̀ ní sábẹ́ àní èmi àtàwọn tó tẹ̀lé mi àwọn náà ní tuntun ọ̀bẹ̀rẹ̀ yẹn ní dojú rẹ̀ kọ́ ànẹ́bí àtàwọn àwọn owó ló tẹ̀lé ànẹ́bí sọ yẹn tí kìí sọ àwọn sọ̀hárà àti bẹ̀tẹ̀ ní kálọ̀ wá ìlànà àwọn ènìyàn kan káwọn àná ẹ̀kọ́ sí wọn. ẹ̀rí kẹrin òun níbi tọ́lọ́ ọba tó ṣe sàlẹ̀ ẹ̀fọ́ àwọn ènìyàn ó fi yìn fún wọn. àti ìyẹn bá ṣe ní tọ́lọ́wọ́ ọba alákọ̀ọ́lẹ́ jù ló ń máa fi ìbọn dọ̀. ẹni ńlá ò lè yí ẹni kẹ́kẹ́ tí ń yẹ pàtàkì náà lọ. lóbi á gbé a rí àǹfààní àwọn àkókò tọ́lọ́wọ́ ọba sùhánù náà fi ń kì í ṣe pé náà lè àkókò lè mọ ìpàtàkì àkókò lọ ẹjọ́ afa àwọn ọjọ́ kẹfúra kábìrì bí àti kò yẹ kí ọmọ nìyẹn máa fi àkókò rẹ̀ kú kò túmọ̀ fún àlè fífúra tọ́lá níbi sọ́dọ̀ náà tẹ́lá ti fi àpá àlè fi àkókò búra bó ti wá tó hadith abdullahi bin umar rọ́ọ̀dì ọlọ́run tẹ̀lé àdúgbò ìgbè mọ̀nkẹ́ni hàlìfẹ́ fàdí àlèfẹ́bìlá àwọn ìyẹn sùn ẹni yóò tó bá fẹ́ àdìgbò ká yìí rẹ̀ títí wá ń fi yìn fún àwọn ẹ̀dá ẹ̀rí tó yẹ pàtàkì làwọn fi ń fi yìn. ẹ jẹ́ ká lọ sí sọ́tò sàtẹ̀sẹ̀ ayé àkọsẹ̀ dín ní ọdún ọlọ́ọ̀ni muhammadu rasulullah pété rí muhammadu yẹn o ká má dún ní pẹ̀lú òjijì ọba ní ìṣe o. wọ̀lẹ́bí ìnáwó àrùn àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ àwọn ènìyàn wá ní o aṣèjà wàhálà kò fà fún ìgbà gbẹrẹ fún kébìrì rúhàdà ọba yìí náà hàn wọn ti máa ń lànà ara wọn lójú Ọlọ́run wa lóyìn wọn ni wọn ti ń ṣe rògbò ni wọn ti ń forí kẹlẹ̀ olóyìn bá dà wọn. àwọn olólùwọ̀n ń sàlàyé náà yẹn àlẹ́ yìí tún sọ̀hábà àwọn sọ̀hábà ni níbi tọ́lọ́wọ́n bá tó ti fi yìn fún ọ tábàdàn tó sọ́ọ́ tó tọ́ba ayọ̀ gọ́rùn ọlọ́run wọ sáàbìkún ọ̀wẹ́lú minal muhajirin wal ansar والذين اتبعوهم بإحسان ẹ̀rí àwọn ẹni ìsáájú alákọ̀ọ́kọ́ nínú àwọn tó ṣe ìdíra pẹ̀lú àtẹ̀lé láti lọ sí àlọ́ síwájú ìlú. sallallahu alaihi wasallam àtàwọn àǹsọ̀ àwọn tó ń káàkiri ẹ̀fọ́ àwọn mùsùlùmí ní Madina àtàwọn tó ń tẹ̀lé wọn dáadáa ọlọ́wọ́ bá yọnu sí wọn àwọn náà yọnu sí wọn tọ́lọ̀ sí wọn ọlọ́wọ́ wa parí ti kalẹ̀ fún wọn. jẹ̀nẹ́ẹ̀tì tájìrì táṣà àjàrò kọ́ọ̀lì fi rẹ̀ fi hà. àwọn ẹni èyí yẹn pàtàkì lọ́wọ́ sàdúró lálá wọn àtọ̀yẹ ká sàwọ́ kọ́ọ̀tù wọn. nínú àwọn káyà tí ń jẹ́ yóò wá pé tẹ́tẹ́ ní ká sàwọ́ kọ́ọ̀tù àwọn ẹni yìí ká wá sí ká máa béèrè pé irú àkíta tẹ́ni ká ní ìdí kó ti yáwó ẹni ìdájúwèrè mẹ́. tọ́ra tó pa àwọn ènìyàn ọlọ́run ti sàdéhùn fún ọmọ ẹ̀yìn fún ọ. ìsáyà kẹ́kì sí méjì náà lùbọ̀ náà. àwọn ìgbà tó kọ̀ kọ́ ọ̀dọ̀. àwọn àyà mi fẹ́ tó bá wa lè máa wọ àdìmọ̀ wípé ọ̀rọ̀ sálàfù ní sọ. sọ́kù kọ̀ ọ̀dọ̀ tọ́jú àdúrà fẹ́rọ́ fẹ́rẹ́ hábìlẹ́dẹ̀ mìíràn àtúwájẹ́nà wàlúùrì yẹ́tìnà kúrọ̀tà àyọ̀nì wàjà àtẹ lílẹ̀ mọ̀tàkì nàìjíríà. ẹlẹ́dàá wa yẹn ti sábà lọ́rẹ́ o lára àwọn ìyàwó wa àtàwọn arọmọdọ́mọ wa kúrọ̀tà àyọ̀nì àwọn tó wá ìtìtì ojú wàjà àtẹ lílẹ̀ mọ̀tàkì nàìjíríà kó wá sí wá ní aṣáájú àwọn ẹ̀sìn payọ̀ lọ. Irúfẹ́ ní ọba ìjọba yìí kéde tó wà rẹ̀ yẹn ní wípé ìmáàmù yẹn ìyẹn ní wípé mọ́ọ̀kù tẹ̀lé ìlú. Táàsì àwọn òkọ́ṣe fáwọn ẹni tó ń bí yọ fáwọn ẹni tó ń bẹ̀rù ọlọ́run. Ẹjọ́ ọba jáká tó òun náà ti kọ́ọ̀sì yẹn kẹ́sájú sáájú. Làwọn èlò òun yóò padà sí aṣáájú fáwọn ẹ má jẹ́ àgbà tó fáwọn ẹni ẹjọ́ ìyàwó sọ̀hábọ̀ òkúta lọ́wọ́. bákan náà sọ́tún lukman ayà ẹ̀lú ẹ̀rí pọ̀ kankanre lórí ìgbé tẹ̀sán òní ká kọ́ sí àwọn ẹni ìka àtẹ̀lé wọn nínú àjọ ọ̀sẹ̀ wọn ìjọ tí wọn àti wà sí wọn. ọlọ́run sọ́tún lukman ayà ẹ̀lú ọlọ́run wọ́n tẹ́lẹ̀ tẹ̀lé ìlànà àdàbà ìlànà tẹ̀lé ìlànà àwọn ẹni tó ronú wàdà lọ́dún ìjọ lọ àwọn wo làwọn sọ̀rọ̀ àwọn sàhábà rẹ̀ nínú àwọn ẹ̀rí ibi tọ́lọ̀ fún mi sàlẹ̀ fáwọn ẹni ìdájọ́ ìdájọ́ ìfọ̀ ẹ̀ka tó ti wọ sọ́tò hajj ayé àtẹwà ọlọ́dún wọn lè dín náà já omi bá àdéhùn yẹ kó ló dà ọ̀ balẹ̀ àwọn tó tún dé lẹ́yìn àwọn ẹni lọ́lọ́ wọ́n máa sọ fẹ́lẹ́ dà wá ẹgbẹ́ ìlànà oríṣi wa o wọ́n ti wá nílẹ̀ lẹ́yìn náà kọ́sì náà wájú wa nínú gbàgbọ́ wọn là ń tẹ̀ka níbi olóde náà ìlànà lílẹ̀ nílẹ̀ àmọ́dù má fi àdéhùn ẹ̀rú ìrètí súnà àti àwọn àhìlù súnà má fi ju alẹ́ nù. àwọn olólùfẹ́ sọ̀rọ̀ pa wọn àlẹ́ tó sọ́hábà àwọn sọ́hábà náà. ọlọ́run tún fi ìfáwọn ẹ̀mí láti gba ẹ̀ka kọ́sì wọn. nítorí alùmọ́ọ̀n ayọ̀ ọgọ́rùn-ún àti mẹ́wàá ọlọ́run ní kóńtùn kẹ́yọ̀rọ̀ تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ẹ̀yin lè fi lórí ìdúró ìjọ tí wọ́n pààyọ fáwọn èèyàn ẹgbẹ́ ìtumọ̀ ìjáde ẹ̀kọ́ tó lè fi lè rẹ̀ ẹgbẹ́ ìtumọ̀ rẹ̀ ọlọ́run ní àwòrán jáde ẹgbẹ́ jáde mẹ́rin fún náà ń ṣe yẹn. ẹ̀yin lè lórí ìjọ náà fún wa nínú nípa àwọn sọ̀hánà yìí. bẹ́ẹ̀ yẹn pàtàkì ni wọ́n táwa lè kọ́ ṣe wọn sí nàìjíríà yìí kó fi lè nà kankan sára wa lè nà wà lùkù kó fi lè ẹ̀yin lẹ fi lóore sùúrù jọ tí wọ́n fà yọ táwọn èèyàn ń sùn kí ló dé dẹ́ẹ̀ fi lóore o. torí ẹ pàṣẹ dáadáa ẹ ń kọ́ nípa ìwà àgbàjẹ ẹsẹ̀ nígbà àgbàtọ́ lọ. àwọn ọlọ́wọ́ sọ̀rọ̀ pa wọn ṣéke sáwọn àná ẹ̀ nípa yẹ ká kọ́ الله وكذلك جعلناكم أمة وسطا báyìí láti gbé kalẹ̀ níjọ tó wà níwọ̀ntúnwọ̀nsì yẹn ní pé ẹni ìsàlẹ̀ ní sùhálà ẹ̀yin náà mọ̀ fáwọn tàbí ìlúgbà ẹ̀ tọ́lá rè dé. ìtẹ̀kùn ìṣọ̀dá àlàfẹ́ wẹ̀kú lọ́kùnrin àlejò ṣàlìdà ẹ̀yin náà máa gbé olùjẹ́rìí lórí àwọn ẹ̀rọ ìjọ náà ti jẹ́rìí náà ìlànà ìlú àìsàn àwọn sọ̀hánà rẹ̀. ọlọ́run tó gbọ́ ní sọ́tún àlọ́ ìmọ̀ràn ayọ̀ gbọ́rùn kàkiri ọ̀tọ̀. ọlọ́run ọmọ yẹn àtẹ́sùn bí lẹ́yìn fọ́kàn So, wọ́n lé ẹni yóò tó bá dé ọ̀rọ̀ ah, tó so bàbá ìwọ tí ọlọ́wọ́ bá pàṣẹ rẹ̀ títí jẹ́ra àti súnà lẹ́yìn sọ́dọ̀ lọ́ọ̀bù àyẹ̀sọ́lẹ́ kọ́kọ́ ní gúlìyà irúfẹ́ níbẹ̀ wọ́n ti fi mọ ojú ọ̀nà tó dúró nílé láti máa gbàgbé àwọn ohun tí wọ́n ti ti mọ́ lálẹ́ yẹn tí wọ́n ti fi mọ̀ lọ ọ̀nà tó dúró náà wọ́n sáré nì ní sísọ́tọ̀ àdìmọ́ra àti pé yorùbá wa lágbára pọ̀ ní ìwé ìkọ́jú bàbá wa ti kọ́ yorùbá jù. bákan náà nínú àwọn ẹ̀rí eléyìí ti ń ti jẹ́ ìpínlẹ̀ fáwọn ẹ̀rí ọ̀rọ̀ ìyẹn ní ká kọ́ sí wọn. òlọ́rọ̀ lọ́wọ́ bá sùhánà sísọ́tọ̀ sẹ́yìn dàda àyà twenty four ìkẹrìnlélẹ́ ogún twenty four ọlọ́dún wẹ̀jẹ̀ àìmọ̀ ẹ̀mí ìmọ̀ àdìmọ̀ẹ́dẹ́ yàtúndínlẹ̀ ọ̀gáàlù bí àyà ti náà yóò fi lóore. ọlọ́run ni a fi aṣáájú sáàárín wọn nínú wọn adékáwọn fẹ́ jẹ́ àdìmọ̀ aṣáájú tá a máa ṣàwò kọ́ọ̀tù. tó fi fáwọn ẹni pẹ̀lú àṣẹ wa ni wọ́n fi máa tọ́ àwọn èèyàn sọ́nà nígbà tí wọ́n ti sùúrù wọ́n ti tún ní máa wà nípa àyà wa. àwọn olólùfẹ́ sọ fún àwọn àwọn sọ ẹwà ayáyà tá a fi tó nínú àwọn ayà tá a tó wa ọ̀pọ̀lọpọ̀ lè má pọ̀ kẹ́ àtàwọn sẹ́láfù náà lè tọ́ka sí olùrànlọ́wọ́ lọ́wọ́ ní sọ́tún náà wọlé ayà fifty nine ayà kọkẹ́bí ní ọgọ́ta fifty nine five nine. قل الحمد لله وسلام على عباده الذين اصطفى Allahu khayrun amma yushrikun. Ọlọ́run ti rí àjọ yìí sọfí ọpẹ́ ní fọlọ àti pé àlàáfíà kọ máa jẹ fún kọ máa jẹ ti àwọn ẹrú rẹ tí wọn jẹ ní ẹsà àfàwọn ọsùnlẹ ní àwọn máa jẹ rọjò ọlọ́run dáná àdúgbò wọn sáà lẹbi sọlọ àtàlà níbi ọlọ́run ọmọ ìhò mìtí wà á ṣe òwò tẹ̀wé ọlọ́run bá ní fún lágbọ́yé ìsìnkú nàìjí kọ́mọ̀ tó àlùkò àn. wọ́n ní bẹ́ẹ̀ rí ayé àwọn ẹni tọ́lọ̀ ọba ń sọ bẹ́ẹ̀ àwọn náà ní kíni o asáàbù muhammadu sallallahu alayhi wa sallam. sọ díẹ̀ tó nínú nǹkan nìkan nípa àwọn ní ti pẹ̀lú ayé àlùkò àn tí ń fi díẹ̀ fúnlẹ̀ ní dandan ni kásáwò kọ́sí àwọn ẹni yìí. Àwa di kíndì gbàgbọ́ wọn bó o lè dọ̀sìn wọn bó o ni wọ́n ti ń gbé. Pẹ̀lú aládùúgbò, pẹ̀lú ìyàwó, pẹ̀lú àwọn ọmọ, pẹ̀lú àwọn ẹ̀gbọ́n ọlọ́sọ̀wò. Ẹ̀rí ìjọba ní káwá lọ sínú àkàdé ìsàlẹ̀ ìsọlọ́lọ́ àìsọ́lọ́ ìyẹn ní àgùnbó díẹ̀ wá fẹ́ lágàgà. Adébísọ̀lọ́ ọlọ́run àìsọ́lọ́ ó fi yìn fáwọn ènìyàn ní àwọn sáré àti gbogbo ẹni yóò tó bá gbé kìkìrìsẹ lórí kìkìrìsẹ wọn pẹ̀lú hadith náà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyẹn hadith mìíràn kò lọkọ sí ènìyàn wọn là kọ́kọ́ hadith wọn ni xeyìrù náà ti kọrù ní ọgọ́rùn ọdún tó lórí ìlú yìí nígbà tẹbi wà pẹtẹ ilẹ̀ làwọn tó tẹ̀lé wọn làwọn tó tẹ̀lé wọn. ẹẹri hadith ẹlẹ́kẹ̀ẹ́ òun ni hadith àbí sàyẹ̀dẹ̀ sọ̀rọ̀ nígbà tá a tẹ̀lé sọ́lọ́lọ́ àwọn kàmáàlì yìí mo sọ̀rọ̀ wọn díẹ̀ lẹ́ẹ̀kan pé àwọn ẹni yẹn òun làwọn ẹni tí wọ́n máa ń takò olùmọ̀ àti àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ. lóko wọn nìyẹn tẹ́sí mọ́ wọn. wọ́n á sàkàkọ olùmọ̀ tó dúró déédéé nínú sólà. wọ́n á sàkàkọ ẹni tó jẹ́ aláṣẹ. ìdí ìfagbára ń lọ́wọ́ rẹ̀ tó bá kí wọ́n á níyà àbí sáyẹ́ǹsì lọ́sọ̀lẹ́ rẹ̀ lọ́jọ́ lọ́sọ̀lẹ́ àti. wọ́n nígbà tá a tẹ́lẹ̀ sọ́nù lọ́wọ́ àtẹ́láńsì rọ̀yàwó kàwárí ọ̀sọ̀ ìpè yá kúròjù ìhádìí lè fọ́ mọ́ wọ́n ní kọ̀tọ̀ yìí pé yá kúrò ní omi ní ha ti lè fọ́ mọ́ àtàwọn aláàbí jáde àti wọ́n yàtọ̀ sí ara wọn. wọ́n ní bí mọ́wù yẹn ìtumọ̀ rẹ̀ ní pé bí kì í ṣe pé lára àwọn sọ̀hábà láti rí àwọn kàwárì. Idan àkàwárì yó lẹ́yìn sọ̀hábà wọn ò kí ń ṣe sọ̀hábà. Ṣùgbọ́n wọ́n jáde wọ́n lè wọ́n yọ kúlẹ̀ jáde láti wúlò táwọn tàbí bẹ nílé o tí wọ́n bẹ láyé. Nínú àwọn ẹ̀gbẹ́ wa, èyí tí ń fi díẹ̀ múlẹ̀ sí ọ̀rẹ́ yẹn ní ká pàṣẹ àwọn ẹni ṣáájú eré yẹn. Òun náà ni àlejò àbújá kó ojú méjà nínú súnà nù wọn àdéhùn ìdílé lọ́lájà pátá àdéhùn ìdílé mọ́ bá ti bẹ̀rẹ̀ gbogbo alẹ́ láàrẹ̀ sí rẹ̀ ìyẹn àdéhùn àlẹ́ àyùbá lóko ìsirayíyá rọ̀dì ọlọ́run ìdàlẹ́ àlẹ́ wọ́n á sọ̀rọ̀ tó sọ yìí pé ìdíjọ́ ọlọ́run bá ti wá àti fún wa wá àti kó lágbára kọ gbogbo ọ̀sán náà gbogbo ẹ̀mí gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ wá sí ẹ wá dàbí wá sí ìdágbére àti wá sí ìdágbére náà ni lórí pé nígbà táwọn fáwọn adé omi ti wá yìí fáwọn èèyàn wọlé wá tuntun lẹ́yìn àkọọ́lẹ̀ kẹsàn-án fún wá tuntun lẹ́yìn pé ojú bẹ́ẹ̀ lọ́ọ́ ní ìpọ̀tọ̀ fún mi tó lọ. wá sí ìdágbére táwọn kò sálá sí ìjọ yẹn òun náà rí ilé ìnáwó mọ iye ìsinmi ìkòkì ọ̀sà yàrá yóò tó bá pẹ́ láyé nù yín ẹni fáwọn yorùbá náà máa ń sọ wípé ó pẹ́ láyé ojú rẹ̀ òní rí bíi wàá fọwọ́ mú kàn bẹ́ẹ̀. ní ìmọ̀ kó pẹ́ láyé tí wọ́n sọ fún ti ọ́sẹ̀ káwọn ọmọ ẹ̀mọ rẹ̀ kọ́jà máa kú sojú ẹ̀ ọkọ̀ ọkù kan àdìgbò sọ fún ojú kú ó lè fẹ́ òkú ni wọ́n fún kẹ̀kú sí wọn wàá fọ mú kàn. wọ́n láti ẹni sọ́nà náà sẹ́lá sí wá àti ìyọ́dà sí wá àti ìdágbére gbà wọn làwọn tún kú. wọ́n nígbà tí wọ́n èyí tó àtọ́lẹ̀ bọ́ bá nílẹ̀ ẹni yóò tó bá pẹ́ láyé nínú yín ara wọn kan tó yàtọ̀ jẹ́ o. tí wàá fẹ́ máa béèrè pé sílé yìí dẹ̀ sínú ẹ̀sìn náà ló dẹ̀ sí wa. ọ̀rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ fọ́ àyè inú ìdè tó ń bẹ̀ sí i. ìlànà ìdá nẹ́bí lọ́wọ́ yín o wọ́n tó ń bẹ̀ sí ìlú lápá ẹ̀rọ àṣìlí àti ìlànà àwọn àrólé tí wọ́n jẹ́ ẹni ìmọ̀lẹ̀ ẹ̀yà ẹ̀mẹ́dáwáta ọkọ̀ wájà ti lẹ́kúrú ra wájà ti lẹ́kúrú ra ẹni sọ́mọ̀ ọ̀dẹ̀ lọ́yẹ̀ ká tẹ̀lé wájà ni lẹ́sẹ̀lì àwọn tàbí ọ̀yẹ̀ kọ́ sí wọn bá ojú ọlọ́kẹ́rin ìbọ̀dẹ̀ tí wọ́n àlùfáàǹtì yìí ná ní báàdì àwọn náà máa fún ní sọ́sọ́nẹ̀ tó bá tún lọ sẹ́wọ̀n òní sùn ní gbogbo àwọn àtàrù kẹta pé wọ́n lè kójọ lórí ìsìnlẹ̀ nígbà wa dájú dájú. pé ìfá máa ọ̀sọ̀ ní ilé ẹ̀sìn ọkọ̀ orí ọ̀sọ̀ ní ti náà máa gbé lọ sí wa kí táwa ọ̀ lọ́dọ̀ ẹgbẹ́ ìjọ mi ò lè kójọ lórí ìsìnlẹ̀ táwa wà parí àbáwọ̀ ìlú ìyàwó yẹn. àdébí sọ́nù lọ́wọ́ àtẹlẹ́ ó ní súnlẹ̀ ní ìlànà mi dọ́wọ́ yín o kò súnlẹ̀ tẹ̀lé kúlà fáyọ̀ rọ̀ yìí. àti ìlànà àwọn àrólé tí wọ́n jẹ́ ní ìmọ̀lẹ́ ní màkìbí yìí náà ní ìbáàdì adẹ́kọ̀ọ́lẹ̀ mọ́ á tún máa tọ́ wọn tọ́lẹ̀ tí wọ́n bá ìlànà ẹ̀wọ̀n yọ àtù alẹ́ ìhà ìnáwó àti. èyí tá a máa fi ń kẹrẹ kẹrẹ ọmọ fún kẹjẹ gbẹ yẹn bó rẹ ti dé yẹn mọ ìyẹn ọjẹ tọwọ àti màjẹ mọ pé ẹrẹ yẹn tí ẹ bá ti kójú màjẹ bàjẹ tí ọba yìí yàyí bàjẹ tí ọba tí ẹ bá tẹ ẹ lọ láyìí ẹrẹ ọmọ fún kẹjẹ gbẹ tí ọjà fẹnu yòókù yòókù lọ́wọ́ bọ́n bá ní bẹ́ẹ̀ ni kẹ́sì gbá súnà èsì kẹ̀kẹ́ ọ̀kẹ́ sọ pé sáàmù wa ọdẹ ìtúlẹ̀ lẹ́yẹ èyí ọ̀ ọ̀tún lè fi lẹ̀ ó mú kẹ̀kẹ́ wàá mú tó bá tó dùn lọ́wọ́ ẹ̀ sáfúnáfù. á tu àlẹ́ ìjà wa ti yán ọ̀gá mọ̀ torí sọ̀rọ̀ láwọn náà torí bíjà ní ni lẹ̀ nínú àwọn kí àwọn ìṣáájú rere ọ̀rọ̀ yẹn ní káàkiri nǹkan ti wọ̀ nínú àdéhùn wa nínú ìjọsìn wa àti ìwàsí wa. òun náà lè pàdé ìlú èyí tá a lóṣù fẹ́lẹ́ ń sàlàyé pé wà ní sẹ́fẹ́ ní ìsọ̀rọ̀lẹ́ àwọn ọmọ ìsọ̀rọ̀lẹ́ tàpá rápọ̀ alẹ́sìnẹ́sẹ́ ìmọ̀sẹ̀lẹ̀ àìlàyé ìlànà wọ́n pé oníṣẹ́ wa rí alẹ́ ọ̀nà yìí àwọn ẹ̀fẹ́ tó máa pín sí seventy three ìlànà ẹ̀fẹ́ oríṣi. wọ́n ní gbogbo ọ̀pátá òun náà ni wọ́n á parọ́ àtẹ̀yọ̀ ọ̀sẹ̀ tó. ẹ àwọn yorùbá àwọn ọmọ wa àwọn ọmọ mi wọn lẹ́wọ̀n náà kò jẹ́ nǹkan orúkọ wa ló jẹ́ ńlá àwọn náà bọ́mọ lẹ́wọ̀n náà kò jẹ́ nǹkan o bọ́mọ ló jẹ́ ńlá àwọn náà. ìbéèrè táwọn kan ẹ̀ fún wáyé fáwọn aláyé lóde lóde àwọn àbí ká lẹ́nu sọlá máa dákọ̀ ọ́ nígbà ọ̀gá àwọn tó wà parẹ́ ẹ̀. ibẹ̀ láwọn àti gbàgbé ta ní ọ́là. ìgbàwọ̀n sàhábà yẹn ti fi àgbóyè tí wọ́n yẹn lágbára fún papọ̀ mọ́ sí wàyí rárá. lóṣù lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tá a kò sọlá bá sọ pé tọ́ba ti léyìí lóore àwọn ọ̀rọ̀ ọkùnrin yẹn ni ayaba ẹ̀sùlá káyọ̀ máa mú dání. wọ́n lè mú dání kò sọlá ń sọ ni pé tọ́ba ti léyìí lóore àfáà ó lóore lẹ́nu òjijì ọlọ́run tàbí òde bèbèrè àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ìkejì náà ti dà díẹ̀ ìkejì dà díẹ̀ bò láti sọ ọlọ́run ọ̀fẹ́lẹ̀ ìlú lóore jù wọn ti tàbí òde kọ́lọ́kọ́ bá ní ọdún sí wọn. ẹ wá rí òjijì ọlọ́run ẹni kan ló dẹ̀ wà lánàá ọjọ́ òjijì nìyẹn wọ́n wá nínú òjijì ọlọ́run àwọn wọlé oríṣi ọ̀rọ̀ bíi mẹ́ta wọn láti sọlá sàlàyé hadith àwọn náà ni mẹ ana àlejò àṣà àwọn tó bá wà lórí ohun tí wà lórí ẹ lẹni àtàwọn àmì ìkànnì ẹgbà tó wáyé tó jẹ hadith adé àti sáàd bìnnà àti wa kọ rọjò ọlọ́run tí a fún wa ẹgbà wa tó àwọn èyí tó dẹ̀sí bá la àwọn ní mùsùlùmí fara pọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa bẹ̀rẹ̀ ara ọ̀pá wò sálàfù náà tó ń sọ yẹn àwọn àlọ́ ọba wọn sálàfù pé ta ní jẹ́ jàmá torí la káyé ti wò ké torí jàmá káwọn máa wò òní lábẹ́rẹ́ níìsì àwọn adigunjalè àti ìdímọ̀ lọ́dọ̀ wa kébí ni màá kó bí àwọn ọbí ọgọ́rùn-ún ẹ̀jẹ̀ nínú mọ́sálásí tiwa ní jàmá tiwa ni wọ́n wú. Bọ̀rọ̀ báwọn yẹn kiri àárẹ̀ ìpínlẹ̀ ọ̀hún àwọn sábàbù ní àlùjàlá àwọn àlọ́ bá wọn àti pé ìfẹ́ ìdí ọmọ tó wà lẹ́yìn rẹ̀ kí ni ṣe ṣàbá rẹ̀. afọwọ́ àbúrò ẹni wọn sọ̀rọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ àwọn bá dáhùn jàmbá jàmbá dáhùn lọ́dọ̀ yìí mọ́ wá pàkọ́dé akọ wọn lọ kó sáwá gbogbo òun yòówù tó bá ti délé ní òtítọ́ kó dà bó nìkan. obìnrin bí àwọn tó máa là jàmá tí wọ́n bá ti ṣe déédéé kọ́ọ̀lá ọlọ́run kọ́ọ̀lá ọ̀tún rẹ̀ tí wọ́n ní yapa àlànà àwọn ẹgbẹ́ kí wọ́n lọ́dọ̀ àgbẹ̀dì yẹn táwọn gbàgbọ́ yóò ká àgbẹ̀dì mú wa dáadáa tí wọ́n yapa rẹ̀ wọ́n mọ̀ ní jàmá àwọn yẹn ní jàmá lẹ́yìn bá fi gbọ́ ilé tàbá àlejò àbúlẹ̀ ìfọ̀sọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ láti tẹ̀lé ọmọ yẹn lọ́jọ́ mùsùlùmí kan sílẹ̀ kápá àti kárí pẹ̀lú kárí pẹ̀lú lẹ́tà àkọ́kọ́ nú ẹ̀ afẹ́yìn ìgbà rẹ̀ ẹni tó ti láyà àbójú ẹ̀sìn lọ́kọ tó wá lọ sí kí ni òkú tó lọ sàgbé ibi wọn bá ti lò fi ẹ̀sìn wá jẹ̀lé ẹ̀sìn. ti ẹ̀kọ́ àdéhùnmí náà ẹ̀sùn gbà yẹ ọmọ àwọn ẹ̀sìn ibi wọn ti lò fi ẹ̀sìn ìkẹta òun náà máa wò pé báyà táwọn bá dá ẹgbẹ́ lẹ̀ bí àwọn ọ̀dọ́ onílù bọ́kúrúbọ́kúrú kẹta ló káàkiri àwọn aláǹdẹ ọ̀gá ìyẹn tí olórí bẹ àwa ní sábà wa pé bàbá yìí ti jẹ ẹnìyẹn bá wùdà owó ọ̀lẹ́ máa tójú láti tó wọ ẹ àwọn jàmbá àtọ́fẹ́ tí wọ́n lùlù àbí tí wọ́n tó kárakára àtọ́fẹ́ àtọ́fẹ́ àtọ́fẹ́ tí tó ti tó kí ẹ ó fèrè mi lè máa bá àwọn jàmbá yìí ní mọ́ wọn alẹ́ àhà ìdájọ́ rẹ̀ ti wà nílẹ̀. <laughs> ẹ dákun kí ni wọ́n á ní ìdájọ́ kí wọ́n fa ẹ nígbà tẹ́yìn bá tẹ̀sí lọ lé kéwọ́n tẹ̀yìn ti ní ti dáadáa ẹ sì ní kọ́ parí àdéhùn yẹn torí àlàyé àdéhùn yẹn mẹ́mẹ́ ẹ pé bẹ́ẹ̀ la sọ pé àgbọ́jà àwọn ẹni ìdájọ́ rẹ̀ yìí ní kánò ìlànà àwọn ẹni yẹn òun ni pé ká bá fẹ́ túmọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ ẹsẹ̀ ewúrọ̀ náà lọ́wọ́ káwá tù tá a bá rí káfí súnlẹ̀ tù tá a bá rí káfí ọ̀rọ̀ àwọn ọmọ tí wà jẹ́bi àwọn ọ̀tá rí káfí tù ìjọba náà lè ní jẹ́bi yá bọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ tó àtúrà rẹ̀ kí ẹni fọwọ́ kò lè ọlọ́lọ́ àtọ́là làwọn ìlànà àwọn sọ̀hábà ti yẹ kẹ́rin àwọn ẹni tó ti pé kí wọ́n ti lò kí ẹ̀sìn ló fẹ́ẹ́ bẹ́ẹ̀ ó lè kó láyé pẹ̀lú tó bá rẹ̀ ní òkè làtẹ́lẹ̀. tó nípa bẹ́ẹ̀ nínú àlàyé àwọn ẹnìkan tó máa lájú ọjọ́ tó délé yẹn ẹgbà wa ti pè wọ́n ní àwọn àdúgbò àìrọ̀ ìyá khadija bin mọ́mọ́ àìsàdìlì rọ́jì ọlọ́run tẹ̀lá ìṣe píjà máa kẹ pàtó báyìí òun làwọn ẹnìkan ló jọ kékeré oṣù rí parapọ̀ ni. sọ́ni pé oge bá lọ́dẹ ní ilé bá lọ́dẹ ní ilé títí tí ó fi bẹ́ẹ̀ ní gbogbo orí ayé kìkẹ́ náà lé bàbá lọ́dọ̀ ara wọn. wọn ò lè ti mọ́ra wọn rí. láti sọ pé láti àwọn ẹni sáájú ilẹ̀ ẹja sọ òun lè sinmi ẹ̀sìn lọ́dẹ wà bẹ́ẹ̀ ìkọ̀ọ̀kẹ́ wọn lè ní wàhálà nù àbọ̀bọ̀rọ̀ ọ̀kẹ́ àbọ̀rọ̀ òní kan ṣùgbọ́n tẹnu wọn bí kò sí kẹ̀kẹ́ ọdẹ ṣé èèyàn bá ṣe ọlọ́ọ̀dá pa ní ọ̀fẹ́ sí o nínú àwọn ẹ̀gbẹ́ wa mi tọ́wọ́ alábẹ́bẹ̀ ti ṣe ọlọ́ọ̀dọ́gbọ́lá sọlọ́m ti fi yọ ẹgbẹ́ dandan ní káàtà ọkọ̀ sí àwọn ènìyàn nínú àdìgbà mi ìwé rọ rọdí ọlọ́run tẹ̀lé àti wọ́n à ń tọ́ wọ́n lè jíjẹ ọlọ́run pẹ̀lú láàtàlọ́ pẹ̀lú pé ìlẹ̀ islam ọba dá àkọ́ ìgbà. jẹ́dájú islam yọ bẹ̀rẹ̀ láyé wọ́n ṣàyẹ̀wò lórí ìgbà kàmọ́ bá dá fọ̀túnba ìlú á dẹ̀ padà sáájú bó ti bẹ̀rẹ̀ yẹn náà nítorí bẹ́ẹ̀ túbá orí ti tùrọ̀ wọn tó túbá a lè fẹ́ lórí rẹ̀ wọ́n ti di gègé aláàbò jẹ́lẹ̀ ní jẹ́lẹ̀ wọ́n máa jẹ́ dúgbò àwọn ọkùnrin ara tí wọ́n fi ń ta sí mo lè fẹ́ rí ẹ bẹ́ẹ̀ àtijọ́ yẹn náà la tún dá padà wà tíra ọ̀dọ́dọ̀ wa nítorí wàhálà làwọn bàbá wa fi kéwù dé wàhálà tó lágbára kò sí wàhálà kíkẹ́ríkẹ́ bá lójú ẹ̀ ní sọ́ba tí o ti gbogbo ní ti o gbé kẹ́ jáde tó ti dárí mọ́ ọ̀dọ́ ọ̀fẹ́ mọ̀ kò rí bẹ́ẹ̀ ẹlẹ́dẹ́ o tó amúlọ ọkú sọ́nu ọwọ́ náà ló fi kọ́ ọkú sọ́kọ ọ̀kẹ́ mọ́ síbi tó ẹ̀kọ́ kẹ́ mọ́ sí bóòlù ọ̀dá ní lójú. lórí pé bíbí wà kọ́ọ̀rù wa ọkọ̀ fáàrù síbẹ̀ àwọn èèyàn lọ́ọ́ sì kú fẹ́ bọ́ra ibi títẹ̀ kí lẹ́kùn wà ọkọ̀ sì kílù sílẹ̀ àwọn èèyàn kọ̀ fẹ́ bọ́ra ló bá fẹ́ lọ وعليكم بالوقار والسكينة سكينة وعمة وقار إفارة بلا تسفلة fún sísílà tí wọ́n hẹ̀ kékeré ọ̀dẹ̀ tún sí gíláàsì kan tójú ọ̀bá níbẹ̀ dáadáa ẹni wa tó ń ní máńkà kàbúkà ní àà bàbá yẹn ọjọ́ pátápátá ló márùn lọ́ba ń bẹ̀ òun ló ti ọ̀gbẹ́ ọba ti gbé ọdún káwọn ará àdúgbò rẹ̀ gbé wúlò ọba ti di gbé wúlò tó èkúté àtọ̀bẹ̀ òun ní kálukú ló bọ̀ra olùkọ́ àtẹ̀sẹ̀ láti wòlú bá tó ẹ̀ náà sáré lọ kẹrù kẹ̀kẹ́ mú ọ̀tẹ̀ àti ìkúté tọ́ba ti gbé wọ́n pè ẹ̀rọ lè fi bẹ́ẹ̀ pé á lè fi àwọn àpòpọ̀ ìgbọ́nù wọ́n tù lọ́ padà yá tó ti pẹ̀lẹ́ wọ́n padà lọ́gbọ̀ padà yá tó tù. mo fẹ́ kí o tún fi wò lórí bí yìí nìkan mo ti fi wọn kí wọn àrà tẹ́ kí lọ́dọ̀ yìí. ó sì dájú pé ìmọ̀ ti di ní èso ní òbí tí ó yé ewu ọ̀nà ẹ̀lò ẹ̀ ní kí wọ́n gbà ẹ̀. ǹjẹ́ a ẹ̀sìn rí gbá káṣù ìkúté àti ọ̀sẹ̀ mọ́ra tí òun bá tó ọba àná gbé síra jáde tó lọ kódà wà fáàmì ní pẹpẹ tó lọ ìdílé àdọ̀bẹ à ìyẹn wá sọ síra tó súnmọ́ kọjá sí ìbára ọdún tí mo lè jí àti ìgbẹ́rẹ́ ẹ ìyẹn náà lè gbé tiẹ̀ dání ti gbé kọ síra àdìrí wọ́n lè báyìí ìdílé ẹ̀ wá ẹ̀ lápò ọba tó ìbò yìí wọ́n wò ó sì máa pé à àwọn ọkọ orí ti lọ́wọ́ ẹ̀ ẹ̀ wọ́n ti lu wọ́n lè téèyàn ọ̀bẹ ìtẹ̀lé na nẹ́bí ìlágbogbo yìí sọlọ́lọ́ àtàlá tí ò tó lórí òdodo yẹn àtẹ̀yàn kàwé. orílẹ̀ túùbà nílò kọ̀ọ̀bá àwọn tó ti pé wọn dàgbé ní ẹ̀ lọ jẹ kò bá ti tún láwùjọ jẹ́ sàmà yẹn. nínú àwọn ẹ̀gbà wa mi wọ́n ní wọ́n ẹ wọ̀rọ̀ yẹn nígbà tó ti tún tánú tó lè tún láwọn yẹn á nà. ilé ọ̀sán tẹ́lẹ̀ ní kẹ́kẹ́ náà dá wà láyé lù lọ́lọ́ àtàlọ́ orí ká tó ní rọrùn yẹn. tàbí kì í sàkókò owó ẹ̀ lẹ́nu. tàbí dábàá lẹ́nu kẹ́kẹ́ rọ ọlọ́run bá títí pa tọkọ mi lọ́wọ́ ọlọ́run tó tání ìjọ́síjọ́ ẹ ò fẹ́ gbọ́dọ̀ ìfẹ́ lómi bẹ́ńdì ló sálẹ̀ ló sá wí. àlè ìsọlá tó ṣẹlẹ̀ wàhálà lẹ́bí jìnnà ọlọ́dọ̀ fẹ́ lómi tún bẹ̀ ọ́. èdè náà ti ta lójú bọ̀ jù ààrẹ òsàlẹ̀ àti bá àdẹ́bí ọlọ́run nínú èsì kan pẹ́ nìkẹ́ tó jáde bí lọ́wọ́lọ́wọ́ ìmọ̀ ní ìmọ̀ pẹ̀lú pẹ̀lú ìmọ̀ sí ọlọ́run ọba àlejò ọlábíyé mi. kì í ṣe pé ìbíra ajá ti àlejò ọlọ́run sọ̀rọ̀ bí ẹ̀ka wọn tuntun tuntun táwọn àbá ìdàrẹ́ ẹ̀ máa ń lò tó pé àdẹ́bí kò sáré bí mi ń ta mọ́. alọ́ wa ní bòtú ẹnìkẹ́ni ní mo hà ah, tọ́ba wà yìí tọ̀ lọ sẹ́nìkẹ́ tó dáa bò. ọ̀rá nàbí ọlọ́wọ́ ní ti. alọ́ wa ní ẹrú wa kẹ́sì tó wà kájírù lè kọ́ rẹ̀ kí ní àjọ tó bẹ̀rẹ̀ àtọwọ́ ní ewu. wọ́n lọ wá ju òtítọ́ bá léèrè ọ̀lọ́lọ́rọ̀ àti sọlọ́rọ̀ pé kálúndó orin tó náà wọ̀nyẹ̀ òtítọ́ ọlọ́wọ́ ní ádà èmi ni. ọ̀lẹ́sìn ni wọ́n àtàwọn tó wà pẹ̀lú ọwọ́ àlọ́ ṣe ipò kejì wọ́n wà. alólórí tèmi ni àtàwọn tí wọ́n wà pẹ̀lú mi ṣèṣì àwọn sábà lẹ́yìn náà làwọn tó mọ̀lẹ́dínà alẹ́ ẹ̀dá ẹ̀sùn gbọ́rọ̀ yẹn àwọn tó bá túbọ̀ lórí orí pa àwọn ẹni yẹn ẹ̀dá pẹ̀já àti ọ̀pọ̀ sí àwọn tó túbọ̀ lórí pa àwọn ẹni yẹn ó ṣe wí ló ń dún bí ẹ̀mẹ́ta ẹ̀rí àdéhùn mi sábà ti gbẹ́yọ̀ kẹ̀yìn tí ó fi ń rinlẹ̀ yìí pé asọ́rọ̀ èèyàn ní ká pọ̀ sí àwọn ẹni ìsáájú lórí rẹ̀. Hadith àbí Musa Al-Ash'ari, rọ́bì Allahu ta'ala anhu wa arda. Afọ́ àbí Musa Al-Ash'ari rọ́bì Allahu ta'ala anhu wa arda. Ó ní atírun mọ́gárì ìjọsìn pẹ̀lú ìdíje ọlọ́run. Ìrún aláàgọ́ àti mọ̀fá agbó méje là mọ́gàn kò dáadáa kó tó sẹ́wọ́n. Wọ́n lá atírun yẹn jọ yàrá tí wọ́n fi pẹ̀lú ìdíje ọlọ́run lọ́wọ́ àwa rò lẹ́nu ìwà ìwé tó bá ti parí jókòó sí mọ́sálásí káàdì jáde tó mọ́sálásí táàbì kí òrò ìsáyé pẹ̀lú títí ọ̀rọ̀ ọ̀lọ́lọ́ àyọ̀sọ́lọ́ ọ̀là bá ti bẹ́ àrò báyìí ká bá jókòó wọ́n ti sọ̀rọ̀ sọ́lọ́ ẹ̀sọ́lá wa jáde ó sì pẹ́ kó tó jáde dé sẹ́wọ̀ pé sáyé yìí ló lóore jù ní kọ́pẹ́ ká tó kè nígbà tí ah, sọ̀rọ̀ sọ́lọ́ ẹ̀sọ́lá jáde ọwọ́ ẹ̀sùn wa ń bí ilẹ̀ láti pàtàkì tani kí wọ́n bèbè àwọn bẹ́ẹ̀ ni ọ̀gá wa àfẹ́sì àmà kí wọ́n gárí pẹ̀lú ẹ̀wọ́n tún tún ọ̀rọ̀ yẹn mú wa àwa ò bẹ àti ní gbòmí káàdì kí sáyé pẹ̀lú ìwòsàn lọ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ẹ̀sọ́ lọ́wọ́ àdìsọ́lá àwọn fẹ́ẹ́ yìí máa dáa ọkọ ní kọ̀rẹ́ ìbílẹ̀ ní ti ọba ọ̀hún. wọ́n ló ti ọlọ́ba gbójú tó fi ẹ̀sìn ọ̀pẹ́lẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ nígbà tó wá gbójú lórí ọwọ́ á ní àlòjú mu amọ̀dẹ̀tò lè sẹ́ra ẹ̀rí ìràwọ̀ ìfọ̀kànbalẹ̀ lọ́kàjẹ́ fún sọ́mẹ̀. tí làwọn bá ti lọ á sàbẹ̀ alámùrù alámọ̀rí ni ó ti bá sọ́mẹ̀ ọ̀ òkun náà ẹ̀yìn rẹ̀ sámọ̀ tí làwọn bá ti lọ ẹ̀rí. wọ́n ní bí sẹ́ńsọ̀rọ̀ yẹn lórí wàhálẹ̀ amọ̀dẹ̀tò lè àtàlù èmi bẹ́ẹ̀rì ìfọ̀kànbalẹ̀ mọ́jọ́ fáwọn sábẹ́ mi tí wọ́n bẹ́ẹ̀ ti lọ tán mo ah, ah, tí yóò ṣe fáwọn sábẹ́ ẹ̀yin náà mọ fífi náà ẹ̀rẹ́sì wàhálà tó padà tẹ́lẹ̀. wọ́n ti sẹ́ni wá rí àwọn sábẹ́ mi gan ìfọ̀kànbalẹ̀ àwọn náà jẹ́ fáwọn ọmọ yìí tí wọ́n bẹ́ẹ̀ tún ti lọ tán mo tí yóò ṣe oṣù tẹ ẹ̀yin náà rí oṣù tẹ pàtàkùn sábẹ́ tó lọ tán tẹ̀síkọ̀ wáyé pàtàkùn sábẹ́ tó lọ tán báyìí bẹ́ẹ̀ láti rí i pé àwọn ẹni ìṣẹ́jọ́ yẹn ká ta ọkọ̀ sí wọn nínú àjọ kan wà àti nínú ìjọ sí wọn àti ìwà sí wọn. àwọn onípa wa pọ̀ kẹ́rin lọ́wọ́ lọ́sọ̀tọ̀ àwọn òjòrò àpájọ àwọn sọ̀hábà yìí. ìdí ọ̀dà àwọn ẹni yìí ni kárí ọ ọlọ́pọ̀ sí wọn ẹni tó sùn rírì. ọ̀rọ̀ àpapọ̀ ọ̀rọ̀ àpapọ̀ àpẹlẹ́gbẹ̀ẹ́ tẹ máa tẹ̀lé lánàá ẹ má tẹ̀sọ̀ bẹ́ẹ̀ ká sí yín lẹ̀ wọ́n lẹ̀ tẹ̀lé tẹ̀lé ọ̀. àdáda lẹ̀ gbọ́dọ̀ ṣe o mo bá ọ̀ṣẹ́ rí bẹ́ẹ̀ tẹ má ṣe o wọ́n kàn ní kò sí ìtò tuntun ọ̀bílẹ̀ ti tó yín torí kó ló fi lè àti dọ̀dáadá torí gbogbo bíbí àná yìí àlòrígbà àlèmọ́ wọlé ọ̀sán ayọ̀rọ̀ ṣe wọ̀ fọlọ́ ó ní fúnra rẹ̀ ń sọ̀rọ̀ alàsùn náà lórí ìlànà lẹ́bi sọ́lọ́ àtẹ́lẹ́ wọ́n kí àìsàn wà kọ̀ọ̀fàlẹ̀ kọ́ọ̀rọ̀ ibi táwọn ọ̀jọ́ tó gbà lẹ́sì yẹn tí wọ́n tẹ̀ láńlẹ́lì yẹn ni wọ́n dúró sí ni ó dúró sí o sọ̀lọ́lọ́ àtúnlẹ̀ wọ́n fún ìgbìmọ̀ ọ̀hánù ní ojú wọn sọ ní ọtọ wọ́n fún fa àmà kápùrù àyè ìwọ́n bá kóra ló ń ìwọ́n bá kọ́ ọ́ bọ̀ kí òdìlò ní jẹ́ ìmọ̀ ìjábọ̀ ibi táwọn ọ̀gáde ọ̀sọ̀rọ̀ lójú ni ìbí ọ̀sọ̀ sẹ̀bílẹ̀ sẹ́lẹ̀ títà kọ́ rẹ̀. ìlànà àwọn ẹni ìsájú eré rẹ̀ sọ́dà eré kọ́ọ̀tọ̀. fàínàmù yẹ̀sà òkà mọ́ wà sí àbùrù. o ti nígbà láyé níbi o ti nígbà láyé wà. níwọ̀n tí wọ́n ọmọ ìwọlé ẹ̀kọ́ mọ́ ọmọ. nínú ẹ̀ àwọn kàgbé rìdíwọ́n ló lọ́ọ́ yọ ojú náà ni wọ́n tu ojú gẹ́gẹ́ bí èdè lábáwá wọn ò ní pè ní sọ. sọ́jú àtọ̀fẹ́ ìmọ́tẹ́ ìsọ́ni ń fi ojú báyìí ojú ọlọ́run ìsọ́ni kì ṣe ọlọ́run lójú tàbí òwúrú ẹ̀. ẹ̀sọ́ bẹ̀rẹ̀ ìwọ fi èdè ṣe ẹgbẹ́ ẹ̀dá pọfẹ́sà adékẹ́sọ ọdún mo dẹ́sọ ọba ti ní ọ̀sán tó tó àwọn ènìyàn ti ni ẹ̀rí ó lọ tọwọ́ orí pa àwọn ẹni sábẹ́ orí bí wa èrò fáwọn ṣàtì náà. kódà káwọn èèyàn kọ tiẹ̀ wọ́n bá gbà tiẹ̀ pé kí ni ó dábàá dábọ̀ sábẹ́ gbogbo gbà ọ̀làjú wa yóò di òjò ọ̀sán gbogbo ọ̀nà sábẹ́ gbogbo gbà sílẹ̀ alámọ̀ káwọn pé sọ́rọ̀ ní alámọ̀ là ń sọ ni. àtúntò kó má kú lé lọ́dọ̀ àbúrò ẹ̀ kò lẹ́ta ìsìmọ́lẹ̀ lẹ ṣùgbọ́n tó ní ti pẹ̀lẹ́ sí ìdájì lórí padà lè tẹ̀lé wa ilé òyí padà mílẹ̀ sàwádìí tù lọ́wọ́ kò sínú àwọn àlùmọ̀tàmà jẹ́rà àrí máa ti sọ́nù àwọn ìbánisọ̀rọ̀ wa orí mi. nígbà wo bẹ́ẹ̀ bá rí aráàlú olè ní halal wá kí òun ló lè change. káṣọ pé halal ní kíní ọwọ́ àgbàlá ní haram irọ́ ìṣesí yẹn ló change. ẹnì ibi lápẹ̀rẹ̀ ní ìgbà rédíò kọ́kọ́dé àwọn olùkọ́ sọ pé haram ni kí ló dé pa nítorí pé wò sí rédíò tí wọ́n máa fi lè kúrò nílẹ̀ bó ti pé rédíò tó ń fi lè kúrò nílẹ̀ àbẹ̀ olùkọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ tó fi rédíò sí ara wọ́n kẹ́kọ̀ọ́ wípé ọ̀nì àwọn méjì sùdán fẹ́ orí fẹ́ sùdán yẹn oníkan máa dúgbò àwọn bọ́rin jẹjú ìlú orí fẹ́ oníkan máa dúgbò pọ̀ sẹ́ni yẹn fi rọ́ọ̀tì ìyàtọ̀ yìí. tó nípa bẹ́ẹ̀ Al-Imam Al-Awzā'ī rahimahullah ọlọ́dọ̀wọ́ rẹ̀ pẹ̀lú orípa àwọn sẹ́lẹ̀ wà ìrọ̀mọ́dọ̀ kaná. kódà káwọn yẹn kọ́ tiẹ̀ tí wọ́n sọ pé kí ni ń sọ gbogbo ọjọ́ ra wẹ́dẹ̀ àtijọ́ lọ. wà ìjẹ́ ẹ̀ka sọ́ra rẹ̀ o wọ̀rá ìyàwó ìjẹ́ pẹ̀lú làákàyè àwọn èèyàn lásánlásán àyè ń sẹ̀kọ̀rọ̀ kó o lẹ́kẹ̀ẹ́ kódà kó wọ́n dùn má fẹ́ fi sọ ọ́ lọ́jọ́ gbogbo àwọn agbọ́wọ́ àti ẹ̀dá kan ẹja lọ kéwù ìmọ̀ni òun lọ́sáájú ọ̀rọ̀ lọ́sáájú ṣe kí ìyẹn fi má tù sọ kó fi má tù ṣe. ẹ wà ní ìmáwò kò sọ̀rọ̀ ìrọ̀ ìrọ̀ lọ pé pé kẹ́ni dáwọ̀ rẹ̀ kéwù òní bá ń kó ẹ̀yìn kọ́bùlẹ̀ ọ̀hún ní wọ̀lẹ̀ àgbẹ̀. ẹnu ọ̀dẹ̀kẹ́ ni tá a fún sínú sọ̀yìn kọ́ ìwà yìí o tó ń sọ fún ẹ pé ìmọ̀lá àkọ́kọ́ ní kátó ń sọ̀rọ̀ kátó ń sọ̀rọ̀ ìmọ̀lá àkọ́kọ́ ní kátó ń ṣe ìṣe kátó ń ṣe ìṣe ìmọ̀lẹ̀ yóò lọ ní o ẹ bá wo àwọn agbáwà àwọn ọmọ o tí wọn gbogbo ìgbàkigbà ọjọ́ kọjọ́ tó bá ti rí ẹni àbá àtúntò lórí òdòdó tí ọgbà di àbá àná ọgbọrọ ẹ wò ó pé máa sáré sọ̀rọ̀ wọn ìyára sọ̀rọ̀ bákan ni wọn ṣe máa ń ṣe bí a fẹ́ wá pẹ̀lú ẹwé pa rẹ sọ̀rọ̀ àrẹ pẹ̀lú làákàyè àwọn kódà tí wọn gbọsọ ọbẹ ìlà ọdẹlẹ yẹn bẹ́ẹ̀ rọbì Ọlọ́run tẹ́lẹ̀ àti olùkólù ìbáyà dẹsẹ gbogbo ìjọsìn yóò. لم يتعبدها أصحاب محمد صلى الله عليه وسلم سوى سعدوا جدوا بعد السجود ولا تعبدوها ايه بدوا في السجود فإن الأول فلو يدع بطيه لم يدع للآخر للآخر مصرنا وفي كل اسمه سفاوة أو سفاوة لا تعبدوها فلما اتقوا الله معشر معشر القرى اي دائما القران يسحب يرونه وخذ بطريق من كان قبلكم إلا أنا وقفت أجل يوم من كما تبيوه كما سألت أغوين بسوه أريم أحمد رحمه الله والأصول السنة عندنا التقصم بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم ìlànà súnà lọ́dọ̀ tó àìpẹ́lẹ́ súnà lọ́dọ̀ tí wa ò ti jẹ́ súnà wọn ni ká gbá mú wọn táwọn sàgá nàbì tí wọ́n wà lórí ẹ̀kọ́ ká mọ̀ ọ́. Ibn Hajar rahimahullah al-Asqalani wọn ni fọ́sẹ̀yìn ẹ̀rí ẹ̀ tó sórí rẹ̀ bá máa ń tàbá sàgá bímọ káàdà àlejò sálọ̀ wọ́n ṣàdàbà máa àṣìdàbà òun kàṣù. ẹni tó bá gbá wọn náà sálà tó wà lórí ẹ tó dẹ̀ jìnà sí àwọn ẹni tí wọ́n dá nǹkan orí sílẹ̀ tó bá jìnà sí ó jìnà sí lánàá wọn. àbùlùmọ́ ti bẹ̀rù ọ̀sẹ̀mọ̀ àáni olùsẹ̀rí ṣì àárò àhẹ̀ sọ́nà ẹ̀ǹtì lóńgò dẹ́bi mọ̀gálò sọ́nà lẹ́nu yìí tòótọ́ ìṣèbá ọ̀hún àtàlàfà sọ̀rọ̀ ha kọ́ máa tẹ̀lé àwọn ẹni ìṣáájú ẹlẹ́nu gbọ́ كلما هو مبتدع محدث كان يثق قوم قوم يوسف أنت أنا لا لا أبيك تقولون على مالك بن مغول قل إذا تسمى الرجل بغير الإسلام والسنة كان كما في التطبيق بطيئة تطبيق الإسلام على السنة لهم ما جاء مولى كرائلا من حسبه بأجل دينه شئ إذا تسمى wọ́n lọ wọ̀ ọ̀dà lòsùn náà wọ́n pè mí lálùsùn náà náà wọ́n pè mí sálábì kẹ̀kẹ́ ààrẹ pèlè kọ́tọ́ bá wọ̀ ọ̀nù ẹ̀sìn wọ́n ní kò fi gbèsè. Abdullahi bin Abbas rọjò lọ sọlá àlùmọ wọn ni aleikum bílí sèkọ́fẹ́ sí ọ̀dọ̀ wọn yìí kẹsí ó déédéé o kẹsì máa tẹ̀lé aláfẹ́ wàlí àṣà àti orí fa àwọn ẹni sáájú rẹ wàlí jáàkó wọ́n tàbẹ̀ tó à ẹ sọ́ra nínú àwọn ọ̀rọ̀ tí ó ti ẹnu àwọn ẹni ìsájú eré sọ́fẹ̀ẹ́nu wọn jáde lórí wípé ìlànà àwọn ẹni yìí òun ni lánàá lórúkọ bá yàtọ̀ sí ìsìnà ní kọ́lọ̀dá fún ẹjẹ́ káàkiri. nínú àwọn ọ̀rọ̀ èyí tó wá lọ́dọ̀ àwọn ẹni ìsájú eré alẹ́ wọ́pàk ìbùdókòjáàbá rọ̀hìmọ̀ tó lọ́ọ̀ olùdírinlẹ̀ láti tẹ̀lé àwọn sẹ́lẹ̀ kùránì bìrinlẹ̀ bá a ti kà fún wa súnlẹ̀ bìrinlẹ̀ bá a ti kà fún wa bẹ́ẹ̀ náà ni ìgbìmọ̀ àwọn sàhábà bá a ti kà fún wa dárí. kódà ìyẹn lè lọ bí láàrẹ sí wọn wọn máa sọ pé sálámì lò ìyẹn lè wú. nígbà tí ìbùnú kódà bọ́ wá ń sọ̀rọ̀ yìí wọ́n mú ọ̀rọ̀ ìbùnú sí èmi àwọn ọmọ wa rahimahullahu ta'ala rahmatan wọ́n ní la àyìnbá àyìnbá wọ́n ní àtàrọ̀ mọ́tàbà sálà òsílẹ̀ fún ẹni yóò ti máa ń fi ìlànà àwọn sálà fún rẹ̀ wà ní sábàbà ilé yìí tó fi ra rẹ̀ sí sálà wà á tẹ̀sà ilé yìí tí ń pè rẹ̀ sálà bí. báyìí yẹn ìdìbò kan bó lù dáàlì kàmí ìdìbò kẹlẹ́ ti pa kágbà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹnu kò sí. fa iná mọ́tàbà sálà mi láyà kúrò ilá. hàkà torí àwọn sálàbù nìyí kò ní jẹ́ nǹkan kan ju kéré lọ ju òtítọ́ lọ. ẹja tó tẹ̀lé yìí sọ́ọ̀lì ìbùnú mùsùlùmí wọ́n ní mo wà lọ́dọ̀ sàdéjì ni àbá wa sọ̀rọ̀ kéde ẹ̀dẹ́gbẹ́ nìkan bí ilé rẹ̀ ló wà ní حين تركتم الآثار nígbà tẹ pa orí pa tẹ pa sí tẹ tẹlẹ náà dàwọn ẹni ìsájú rẹ wọn wọn àkọsùn bílí mọkàn yìí tó ti fi àfiwé òun lẹ lọ mú káàkiri ẹ tẹlẹ náà dàwọn ẹni tí wọn ti fi wọn ti lọ sáájú ọlọpàá bá ti fẹ gbogbo àwọn ìjọba wa yìí lẹ́yìn tá a fi mú ọ̀rọ̀ náà bá wa lórí ibi pípẹ tán òun lè ká kọsí àwọn ẹni ìsájú rẹ àdèmú wá bá àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àti ọ̀rọ̀ àwọn sàádé rẹ̀ gángan alára táwọn ọ̀gá ẹ̀ sọ́rọ́ sọ pé ká kọ́sì àwọn ẹni ìsájú. kódà ọ̀rọ̀ kan tó wà lọ́dọ̀ àtúlẹ́sìn ọ̀sán-òdì ọ̀jọ̀ lọ́wọ́ sàlán tó ní mẹ̀ńkánà mùsàlùmá ẹ̀ tó bá bẹ́ẹ̀ tẹ̀lé lánàá fáliẹ̀ sàlùmá La tó mọ̀nà àlẹ́ ìdí mo sí. a kọ́ kẹfà yẹ pé wọn ò ní rí bìtì náà bí bìtì náà ti padà rọ́ọ̀dù ọkùnrin nàìjíríà àfi bìtì náà kẹrẹ. sọ nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ gan tó jẹ́ àṣàrò lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú rẹ̀ lórí pé ẹ̀tẹ̀ náà ní ká tẹ̀lé ìlànà àwọn ẹni òun láti ṣàṣeyọrí ní àfinísù láti fi wà lórí ìmọ̀lẹ́ kódà tá a bá mú ní ká wò lákàyè ni àwọn yóò rí pé bẹ́ẹ̀ náà ló mẹ́rí bí làkàyè bá ti tẹ̀ wọ́n. yóò jí wa ilé òtítọ́ ni ìtẹ̀lé ládàá àwọn ẹni ìsájú rẹ̀ pàpàjù làwọn sọ̀hálà kó ti pàpọ̀ yé wọn lálò níbi ohun tó bá ní ìdè pẹ̀lú àlámọ̀rí ẹ̀ sàbílẹ̀. àkọ́kọ́ nú àwọn ẹ̀rí làkàyè yẹn òun ni bí àwọn ẹni ẹnu wọn kò nípa àwọn tó wà tó ń jẹ́ òṣùwọ̀n àwọn ìpínlẹ̀ ìjọsìn ni o àdìẹ ọkàn ni o ibo là á ti máa mẹ́rin ni o ẹni wọ́n kó fi. ẹ bá jà gbàgbọ́ ẹ ra wọn tún bí ìlànà tó ń gbà mẹ́rin kọjọ́ ta kọjọ́ tí a lò tún náà ẹgbẹ́ níbi táwọn tún bí ti máa mú ẹ̀ wọ́n máa mú táwọn ọmọ náà mọ́. mo sùn mọ́ orí náà lójú rẹ lónìí pé lò báyìí kẹ́sì ṣe kẹ́sì ṣe kẹ́sì ṣe jọ sí i. ẹ̀ pé kò tẹ̀ ẹ́ níbẹ̀ lọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ ni kẹfà lóhùn lálà ọkà àbọ̀pẹ̀ lálà rẹ̀ tọ́lá kọ́sá ti má sọ tuntun ṣùgbọ́n lálà pé mo lálà pé mo bá ti dada síyàwó rẹ̀ ọlọ́run lálà rẹ̀ lójú òní lágbájá mo fẹ́ fi ọdún mo lálà kẹlẹ́ òní yálà wò lọ́lá alásùmọ̀ lálẹ́ rẹ̀ pé mo bá ti dada síyàwó rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ti wá ló lànà ẹ̀sùn tẹ́lẹ̀ ó ní kúrò ìfẹ́ lálà rẹ̀ ṣùgbọ́n gbàgbọ́ wá jí lọ́wọ́ adé wá alásùmọ̀ lá fún adé ni pé àyílà rẹ̀ mẹ́fà ni ẹ máa ṣe ṣé ń kú láti fi ẹ má jẹ́ ewu mọ́ lálà because alikata fi atala ẹ̀sìn lọdọ tí kò dẹ̀jẹ́ sí wa lóòótọ́ àlùbọ̀bà ṣèrọ́ọ̀tì tó sẹ́kù ni tó bá sọ rí tó bá sọ nǹkan tó paka sọ pẹ̀lú tó ti wà ní ìlànà táwa tó mẹ́rin bẹ́ẹ̀ àdìgbà ó sọ nǹkan lálẹ́ àtẹ̀rẹ́ lásán náà ni. tó nípa bẹ́ẹ̀ láti dá ọ̀yẹ̀ ká láwọn ẹni ìdòdó fún tó tíyẹn bí ìnígbàgbọ́ sọlọ ìnígbàgbọ́ sọlọ làyíkà àwọn ọ̀sẹ̀rà ọjọ́ ọ̀sẹ̀ kádàrà gbogbo ẹ̀ papọ̀ ọ̀rọ̀ ọ̀rú ọjà tọ̀ lẹ́sìn àbò láti ṣe àwẹ̀ gbogbo ọjà tọ̀ bákan bákan ló ti sọ níbo láti sí mẹ́rin wọ́n tó lórí pé ọ̀rọ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ àgbẹ̀yìn àti oṣù náà ọba kò sí lórí. bákan náà òun ní pé àwọn sáré láti rí pé lákàyè àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run ọba sùhálẹ̀ àwọn sábẹ́ ìdúró nílẹ̀ kẹ́ni kẹ́ bá dé lóṣù ní à ẹ bá dé lọ sọpọ́ lọ́wọ́ ọba dé ọwọ́ ẹ fẹ́ fọ́ lọ́wọ́ jẹ̀dá nìyẹn ní ìyẹn onídàáló. àwọn sábẹ́ ti gba ogun súnlẹ̀ tó bá lálàáfíà wọ́n yé sí ìgbẹ́ ni tó bá tẹ̀sẹ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n yé pé kéèké ni. wọ́n ní mú bèbè ní ṣùgbọ́n ẹ̀sẹ̀ ń báwọn ti máa sọ àlùkò ẹ̀ kò wá sí nìkan sọ̀rọ̀ rẹ̀ yá tábà ní a máa fọ wá. mo fẹ́ padà sọ fún adé nìkan ẹgbẹ́ wí ẹ̀kọ́ wa nìyí oṣù lẹ́gbẹ́jà sọ lẹ́yìn tàbí ẹ̀dọ́ lọ bẹ́ẹ̀. nítorí pé àpò wa láyé tààtà òtítọ́ ẹ̀yọ̀ kẹ́ni ìdílé ti kí ni òtún sórí ìgbésù. mo ní sí àwọn sọ̀hábà ìdánilẹ́kọ̀ọ́ yẹn ká fọ́ọ̀nù wọn tó lákàyè àwọn sọ̀hábà yìí wọ́n ti jẹ́ ń tó ń àtìpà ìmọ̀kẹ́mọ̀kẹ́ ó jẹ́ kí wọ́n mọ̀ yàtọ̀ àìmọ̀kẹ́ni ìsìláàmù. bákan náà àwọn sàbí ìlànà ìwọ ẹ̀ka kọ́lù wọn wọ́n gba ìsìláàmù àti gbogbo ìmọ̀ ìsìláàmù tọ́ọ̀bìyà ní ohun tó fi tòsí kẹ̀kẹ́ tó dà pọ̀ mọ́. ẹ wà wá láyé lóde lónìí báwa bá ti ń gbọ́ nínú ẹlòmíì ò tún gbọ́ sí fún o. ọ̀rọ̀ rẹ̀ wá ní tí gbogbo ló fi lọ́kọ́ náà rere lábẹ́ wọn gbọ́ wọ́n gba islam lẹ́nu òṣìṣẹ́ ọlọ́run fún ọlọ́run àtúntò àti gbogbo ìlànà islam gbogbo ẹ̀kọ́ islam ọgbà lọ́nà òṣìṣẹ́ ọlọ́run ní mo tọ́ mọ́ pẹ́kẹ́dá kódà kò sí sí ìlàjú burúkú kẹrù tọ̀mọ́ wọn ò jókòó ogún jì pọ̀ mọ́ ẹ wo bí irú èkó yìí àtẹ̀dúpẹ́ lónìí tó dáa ní bàbá ń sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sọ́lá máa wájú ẹ̀ láti yí dáadáa ẹ̀ èmi gbà táwọn fi gba ẹ̀kọ́ yẹn kẹ́kẹ́ orúkọ mọ́ ọmọ yẹn tí wọ́n lọ léèwé wọ́n lọ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́fẹ́ ẹ ọ yóò rí bẹ́ẹ̀ léèwé dàrúdà pọ̀ sí ọ̀lẹ́sìn mọ́nà ẹ àwọn tó kọ́ wa ya wọn dára ní wọn kò rí bẹ́ẹ̀ fáwọn sọ̀hálà ẹ ti làákà yìí sọ́jà àwọn ènìyàn tó lọ yẹ ká kọ́ lò àti fáwọn sàlẹ̀ yìí bí wọ́n sọ pé fúrẹ́ǹsì nǹkan tó ti pé ẹgbẹ́ bẹ́ẹ̀ bí àdéhùn tí wọ́n sẹ̀ kí ní ìsìnkọ́ pọ̀ dáadáa tí ní kéèyàn máa jẹ́ wọ́n sẹ̀ lọ já lórí ibi rẹ̀ fóònù ló ti máa rí lára àdéhùn tó ti bà pẹ̀lú kábẹ́ẹ̀dì téèyàn ti wọ́n wọ́n kẹ́ ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lójú ayé àdẹ́bí sọ́lọ́lọ́ àkùnrin wọ́n gbàgbọ́ yẹ tí wọ́n ti yàtọ̀ àtọ̀ ẹ̀ka kọ́ọ̀sì wọn tó sọ. àti ibi àwọn sábì lákàyè ń sọ fún àwọn ẹ̀ka kọ́ọ̀sì wọn tó torí wọ́n ti ti gbọ́ lẹ́nu sọ́lọ́ bẹ́ẹ̀ sára dàrẹ́ ó kọjá pẹ́ẹ́nìkẹ́ níṣẹ́ rọ ẹ wọ àwọn máa ń àwọn lọ́yọ̀ ọlọ́run àtàwọn ojú ọba tuntun yẹn abẹ́ bọ̀ pé máa tẹ̀lé rẹ̀ ìwé ọ̀wá tẹ̀lé táwọn sáà tuntun lọ́ba àwọn ọjọ́ oṣù àtàlẹ́bí sọ̀tọ̀lọ́ àdìsẹ́lá wọ́n gbọ́ ohun sàlẹ́bí orí sọ̀tọ̀lọ́ àdìsẹ́lá dàrẹ́ kò sí pé nìkan ní ọ̀sẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ń tọ́sọ sẹ́wọ̀ pé wọn náà àwọn akọ ilé ìlú àwọn àtúntò Yorùbá tọ́wọ́ ìpé kí ewu ti wò ló kàn láti kẹ́mu ìmọ̀ ní ọ̀sọ̀tọ̀ ní kí wọ́n kà jáde o ọ̀sọ̀ ní fún wọn tí wọ́n ń tún ẹ̀wọ̀n bí àtúntò sí ajá lẹ́sìn lọ sí ojú àbá àti ìlú lọ ẹ máa ń tẹ̀sí ìtọ́ máa ń ti náà. ìwà sọ pé kọ́ọ́là ń bá ní ọ̀rẹ́ rìn ìyẹn fẹ́ kọ́ sàtúkọ́ sọ pé ó wí pé ọ sọ pé ńlọ sí ọba sọ pé kọ́ọ́là ó jókòó àwọn èrè lẹ́yìn ìgbà yẹn bóyá ìyẹn sọ pé kọ́ọ̀là ó dúró kọ́ọ̀là àwọn èèyàn bá dá ìtumọ̀ kọ́lá yìí máa pọ̀ kùtù dọ̀bálẹ̀ <laughs> àwọn ọlọ́dún dọ̀bálẹ̀. Ṣé ìgbé ìtumọ̀ ta ìtumọ̀ mọ pátákà rẹ̀ kẹ́kù sí méjì sí mo lè dá ní gbogbo adúrò eré ìdẹ̀ mi. Bí kọ́lá bá jẹ́ kúlù, ó lè jẹ́ ọsọ yóò sọ. Wọ́n bá jẹ́ kọ́lá yẹn ó lè jẹ́ oṣù yóò sùn. Bí mo lè dá ní gbogbo ọ̀rẹ́ rẹ̀ ó jókòó, ó dúró. Àyọ̀fẹ́ ah! irú ọ̀lọ́ irú rẹ̀ wá ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà rárá wọ́n gbọ́rọ̀ yẹn lẹ́nu òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lá ìsọlá dàrẹ́ kò sí wọ́n fi bí alagata wọ́n bá gbọ́ ilé wọ́n mọ̀ òkú sọ. láti fi ìjọ yọ ká ọyẹ ká tẹ̀ láwọn ẹni yẹn tó tọ́. kátó tó wá sọ àwọn tó kí lọ́dọ̀ àwọn sàbí àtàwọn tó kí lọ́dọ̀ àyè أيها الإخوة تعريف عوضة من السلفية أو أن تجري أتجولي والد ان أن ترى والد أو أن ننقل الطائفة المنصورة إيطالا ان سبحانه وتعالى أبين إيطالا ان الله عليه وسلم جولي والد في بلاد ذلك آه ناس من أمته àwọn ọ̀sẹ̀ òní ẹ̀wọ̀n nígbò inú ìjọ rẹ̀ ṣùgbọ́n ìrí náà lè hàk hàtà yá sí a amúrò lọ́ọ̀yì wà wọ́n máa dà dà. wọ́n á máa lékè lórí òtítọ́ láti ọlọ́run bá ti dé yóò sì wà lórí ìṣesí rẹ̀. àwọn sálàfù yẹn náà wọ́n jẹ́ àwọn ilé ni wọ́n pè ní ẹnìjọba rà nínú wọn fi túmọ̀ àdéhùn àwọn kẹ́kọ̀ọ́ máa lànà sọ́kítẹ́rì àwọn ẹni wọn pè ní àlẹsílẹ kọtù nàìjíríà ìjọ tó là nínú sẹwọn kẹrì àwọn ẹni wọn pè ní àsáwádùn àádọ àwọn jàmá àtọkọ mùsùlùmí parapọ ó gbé láàrin wa èké gbogbo anẹ lẹsẹkẹrẹ gbogbo anẹ látàrí ẹni tó dáwọ́ ìbọn tó máa yọrọ ẹ ẹ òun ọba tẹ ìròyìn mọ orí lọ́ba gbé lọ ní bábà. ẹ̀ńtọ́ náà bá dẹ̀ kẹrù tí wọ́n bá gbé wá òun ní òní kẹ̀ fún mo bá nìyẹn ti yé bẹ́ẹ̀. mùsùlùmí wá dẹ̀ èmi dé kì sí àfihàn tó tó yẹrẹ sí ìdánimọ̀ tó yẹrẹ sí ìwé ìdáhùn ọ̀mà nẹ́ẹ̀kì tètè lọ́ba náà. tó nípa bẹ́ẹ̀ àwọn tá a ti ń sẹ́lẹ̀ fìyẹ́ lẹ̀ ni wọ́n jẹ́ aṣọ ìgbàgbà káàkà nù hadithi tá a fẹ́ kàkà láìpẹ́ yìí túmọ̀ lẹ́sìn náà alẹ́ ẹ̀sà àwọn lẹ́nu wọ́n jẹ́ bẹ́ẹ̀. àwọn ènìyàn lẹ́nu wọ́n jẹ́ ahlu sunna wal jamaa ẹ̀kọ́ ní pọ̀jọ́ àwọn lẹ́nu wọ́n jẹ́ bẹ́ẹ̀. ahlu sunna yẹn fi ahlu tariqati al àwọn ẹni tó wà lórí ìlànà àti sallallahu alaihi wasallam wọ́n tún wá péjọ lórí ìfẹ́ irun déyàn tí ò lè dá sí wọ́n sì jọ ṣe ẹwọ́n ló dá láti ó súnmọ́ lọ́wọ́ yìí pé èèyàn kan tó lè má fẹ́ rọ̀ àti gbọ́dọ̀ lọ́wọ́ bíi kí ní kẹ̀kẹ́ rárá tí wọ́n ti bá wọn jàmbá yìí ní oṣù tèmi ṣùgbọ́n bá àjọ mójútó mọ́sálásí àjọ gbọ́pẹ́ abẹ́ ṣe àwọn olùmọ̀ tí wọ́n ti dánilẹ́kọ̀ọ́ à ń ṣe léṣe ìjàmbá àyè àwọn ẹni ẹni lẹ́nu ọ̀pẹ ní àlọ́ ìkáyé àwọn àfa ẹlẹ́ni ẹ̀rí àwọn àlọ́ sọ̀rọ̀ náà wá wí tàbí wọ́n àlọ́ ìtàkàwé wọ́n ní àwọn ìpìlẹ̀ mẹ́fà tà sí ibi ìpìlẹ̀ mẹ́fà yẹn ó ní iye lórí lọ́dọ̀ wọn kọ̀ àkọ́kọ́ ẹ̀kíláàsì ti ìdílé lẹ́nu ìtàkùn mẹ́sì fọlọ́wọ́ bá ti ká lọ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba wò lọ́lọ́wọ́ sọ pé àná lèlá ìdíyẹnú àlùkò ọlọ́run ló ti di rẹ̀ ọ̀rọ̀ ló ní ẹ̀sùn tó ọmọ ẹ̀ka fún ìpọ́lọ́wọ́ nìkan láti jọ ṣẹ̀ṣẹ̀ bàbá ti ń ti lọ́wọ́ àlékún ìsìlá mi bàbá ń pe ọlọ́wọ́ àlékún ìsìlá mi pépé o táwọn sálàmù yẹn wà lórí ẹ̀ nìyẹn tó bá fẹ́ pọ̀ yí pé nìyí àlùmọ́ sẹ́lẹ̀bí àfọlẹ́sẹ̀ sẹ́lẹ̀bí ìsọ̀rọ̀ yóò máa bẹ̀rẹ̀ wá àti ní mọ́tòláṣí àdúgbò wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹ bá tẹ̀sí lọ́wọ́ ẹ bá mú sí mọ́ ojú òbí bẹ̀rẹ̀ ni olè dẹ́jà yóò da bàbá ìjẹ̀bú ọ̀dà àfa àwọn ẹni tẹ̀ sọ kí ní ìlú ọ̀gọ́ta òní ìlú yé wọ́n ń tẹ́ bọ̀ nàbí láyé lọ́kọ̀ alẹ́ ìsọ́lá tọ̀sọ̀lá ìwà burúkú sẹ́nìkan tó ti rú ẹ̀rí lórílẹ̀ ayé òun ìjọ rẹ̀ ń ṣe ìwà àti wọ́n kórè jọ̀bọ̀ ọkùnrin àti ọkùnrin ní fẹ́ra wọn. ó sọ pé àwọn ọmọbìnrin mi ni ẹkún ìfẹ́ máa fún bẹ́ẹ̀ dákun wọ́n ní nọ ìwọ náà ìfẹ́ kalẹ̀ sí àná lọ nìyí ọ̀dọ́ àwọn ọkùnrin làwọn máa ń fẹ́ àwọn ni a máa fún mi àwọn ọ̀fẹ́ mi ọkùnrin làwọn máa ń fẹ́ sí wa. bọ́lá yẹn ti lágbára ló èyí ti sàtẹ́bí ló fà á lè sọ́lá tó sẹ́lá tí ó bẹ̀rẹ̀ lórí kí ni o lórí ọ̀rẹ́ tí ó ṣàṣeyọrí láyé lónìí yọ bẹ̀rẹ̀ pẹ̀lú tàwọn ẹni tí ọ̀pọ̀ lọ́wọ́ títí tó bá fẹ́ padà sọ̀rọ̀ tí wọ́n bá sì sílẹ̀ mọ́ ọ̀rọ̀ ta lọ́ka tí kì í sọ̀rọ̀ lọ́wọ́ ilé ìwà ló wọ̀ mẹ́tí jẹ́ bẹ̀rù lọ́sẹ̀ àbí ọ̀nà. ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́ọ́ kà fún pé ọlọ́run máa ní ká tẹ̀lé sànẹ́bì sọlọ́lọ́ọ̀ ibi ẹni yóò tọ́ bá tẹ̀lé tó jíṣẹ́ kó ti tẹ̀lé tọ́lọ́ tẹ̀lé ìlú wọn adé ọlọ́run gbọ̀dọ̀ débi tó ń gba ló ti tẹ̀lé mo fi sí wọn nìyẹn àkọ́kọ́ lọ́rọ̀ tó ti yé lórí lọ mẹ́fà yẹn ìkíláàsì ti yé nílé lọ ìsàkọ́fẹ́ ìfọlọ́ ìlú tẹ́ máa wọ ẹni yẹn mọ̀ yẹn gbogbo títí ti àyíká yìí tẹ́ bá tẹ́lé wọn ọ̀rọ̀ sàn ní ìyẹn ìkejì atọ́rí ìkú wá ọ̀dẹ́ wo làá gbà sí lọ ìlànà débi sọ́nù àtàlà làátọ̀ lórí pípí díà ó kéré ní ọ̀pọ̀ ni wọn ò ní gbà àwọn sálábì ò ní gbà wọn lájẹ sálábì ìdílé o èmi díà lóò àlè náà èmi díà kékeré lóò àṣẹ mo ti jẹ bíjà kékeré lóò àṣẹ èmi kákẹ́ káwọn obìnrin tí òní òní wàrà wò sáfù ládé lóò àṣẹ olùsí jẹ́ lóòótọ́ lọ́la sálábì ó kúndùn ìyàwó rẹ̀ sáfù láì tó máa kọ́ wọ́n yá jọ́ kẹ́ni àbíjọ́ mẹ́ta àwọn àgbẹ̀ olórí ẹ̀ ìkẹta òun ni pé ìsìnbá àwọn ìfìsà wọ́n tún lè ti àlàáfà ìsàlà fi sọ́ọ́lẹ̀. à ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run à ń tẹ̀lé súnà níbi sọ́lọ́lá ìsàlà ṣùgbọ́n lórí àgbọ̀yé sáájú lórí àgbọ̀yé àwọn ẹni sáájú rẹ̀. ìkẹrin àwọn àlùl àtàrù dáwì wọ́n gbà ìgbé láì lo súnà bẹ̀rẹ̀ káàbà fi darí o pẹ̀lú mọ̀ ẹ̀rí tí àwọn ẹni tí wọ́n jẹ́ jàmáà tí wọ́n ti lónà wọn yẹn bímọ ọjà olórí o ní ẹ bá ti pẹ́ nù jàmbá àti wọn lọ kódà kó kí orúkọ ọmọ mi kéde tọ́ba yẹ kó ọpẹ́ kó tó wọnú jàmbá wàá tó sẹ́yìn ni o ìyẹn ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn sẹ́lẹ̀ ẹni ọba ti mímọ̀ òun ní ọjọ́ yọ. ìkarùn àrọ́tún alẹ́ kò kọ́ ọ̀lẹ́ mi nà ámúlẹ̀ màálù ìgbọ̀nà ìyàlẹ́ ló jẹ́ ìdí fún ẹni tí bá yíya fa àlàdà náà tó sọlá mọ́ wa lọ́dọ̀ àwọn sọ́là wọ́n gbàgbé àlàáfóró màrún fi ọ̀dà ìyàwó ìjọba. ìpàṣẹ dáadáa ní ìkọ̀ nípa ìwà àbàjẹ́ rẹ̀. ìkẹfà tó jẹ́ ìkẹ́kọ̀ọ́ ní ìlú lọ́dọ̀ àwọn ẹni ìdájú eré tàbí àlùsùnà tàbí àlùsàzàrù yìí òun náà sọ tẹ́fìyẹ́tù ó tẹ̀rùfìyà. gbogbo àwọn tẹ̀síìrì ìsirahìlì yẹ́ẹ̀sì tí òun ilẹ̀ náà lè fi tó Qur'an ẹ̀sìn ikú ẹ̀sìn ká tó Qur'an pẹ̀lú ọlọ́ọ̀lọ́. ọlọ́run tó ọ̀sán náà ìwọ̀n tọ́rẹ́ fún tó tọ́rẹ́ kò àtẹ́jú mọ̀ sáà fìlẹ́ bí Qur'an tó Qur'an káàbárí ẹni súnà lẹ́bi tù báàbárí kábọ̀rọ̀ àwọn sáà lẹ́bi ṣùgbọ́n bẹ́ẹ̀ máa wá wá wí níbi àwọn Yahudi wọn ní kíní báyìí ó à ní rẹ̀. tọ́rọ̀ òun náà ní pé àwọn àdìsí dọ̀yìn fún tọ́wọ́ àdó súnà ẹ̀jẹ̀ ká lọ sí ìtẹ́gbẹ̀ẹ́ kan pàtàkì jùlọ àgbélẹ̀ rọ dọ̀yìn fún gbà mí kájẹ ní ọba jẹ́ nǹkan tó jẹ́ fọ́fọ́ ìlà àti nǹkan tó nípìnlẹ̀ tó tó lè wà lóṣọ wáyé. àwọn àdùsùn náà wọ́n máa ń dúró lórí eléyìí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọmọ sáà ní kàmání ni wá kò sì wá tí wọ́n gbàgbé ọ̀rọ̀ mọ́ Malik rahimahullah ni fọlọ́pẹ́ kúlò yóò kọ́ tó nìkẹ́lá nìyí ọ̀yọ́rọ́ ìlànà màṣú tí gbogbo sọ̀rọ̀ pátá òun náà bá ti ẹ̀rí tó nípìnlẹ̀ ọ̀rọ̀ yìí àti lágbàdá pé máa rú kẹ̀yẹ lọ ọlọ́run nìkan sábà hanifa nẹ́ẹ̀dẹ́ ti fi sọ̀rọ̀ ọdún tó ní ìwé yá yakubu wọ yakubu ìnáwó adabasharu abara ni mi o nàkùnú basharu abara ni wa o mẹkúlù ni yẹwò mọ wọlé rìn jòwó gàdà tá a bá sọ̀rọ̀ lé tọ́ba náà lálàá wí bẹ́ẹ̀ mọ́ tọ́ba ti tọ́rọ̀ wá sí fẹ́ máa pátá sọ lọ́wọ́ mú mi náà alẹ́ sí mú mo lọ́rọ́ lọ́wọ́ ọ̀rọ̀ anẹ́bí sẹ́ni kẹ́ bá rí anẹ́bí lò ẹ̀tọ́ bá jẹ́ sálábí ọ̀yà ìdíwá ọ̀rọ̀ anẹ́bí kọ́ ọ̀ tẹ̀lé àbọ̀ àdìbá àbẹ́nìkan ní sáfìhìn lò ewu tí wàá sọ pàpà pàmò súnà lẹ́yìn tí wọ́n mu sáfìhìn rọ̀ níwọ̀n rọ̀ wọ́n tẹ́sí wọ́n pé ìdá sọ alhadith ọwọ́ àmàlùfàdì. tí hadith bẹ́ẹ̀ ti lè gbádùn báyìí ẹ má dara yín làwọn ìlànà ẹni ìlànà ẹni ìmọ̀ mu sáfìhìn. ẹ̀tọ́ bá jẹ́ sálábí yóò jà nípa ẹnìkan bá pèrè rẹ̀ ń sáfìhìn tó yàgbá súnà lẹ́nu sọ́lọ́wọ́ àdúrà. àyẹ̀bẹ̀ lẹ́yìn tí wọ́n ahmed ti sọ yìí pé mọ̀rọ́dà hadith anabi sallallahu alayhi wa sallam fahu ala shafa halaka. ẹni wọ́n bẹ dá hadith anabi padà ọ wà ló kòtò parọ́ ní parẹ́ lọ́ba yìí. sọ nípa bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ lò pẹ̀lú àwọn ọ̀rọ̀ mẹ́fà tí mo mú wáyé. òun ni yìí pé ìtẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run àti sunnah anabi sallallahu alayhi wa sallam tẹ́tẹ́ ní ká fi orí kù kẹta fún òun náà ní pàtó sálà fún sọ àgbọ́yé àwọn ẹni ìtajú eré sálà àrùsẹ́sì rúdàrí àgbọ́yé àwọn ẹni ìtajú eré kákọ́kọ́ má tàgbé náà wípé ọlọ́run máa sọ hánà ọ̀tá láti kọ́kọ́ di orí wa wípé tẹ̀lé àlùkò àdè téèyàn bá ti so ìdó déédéé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní wàhálà lọ. sọ́tò àìsàn nígbẹ̀nu sọ ọlọ́run mú ìkáyà àwọn kan wá ìyá kan ọmọ náà wọ́n fẹ̀yìn ìjọ ní àwọn àlejò lò wọ́n ní ìnà sẹ̀mí ìnà ìkìtẹ́ rẹ̀ àwọn akọ́sílẹ̀ àkàtọ́ ìfẹ́ ó ń tilẹ̀ mi bá ní Musa tí wọ́n tọ̀ kalẹ̀ lẹ́yìn àlejò Musa alayhi salatu wassalam mọ̀tọ́tẹ̀kọ̀ lè máa mẹ́rin ẹ̀yẹ̀dẹ́ ìfúrádìí wọn sọ yẹn tí ń pè lódodo ìrúkọ sáájú rẹ̀. في التوراة àti الإنجيل يهدي إلى الحق ó ń tọ́ وإلى sọ́dọ̀ òtítọ́ wà ilẹ̀ àtàwọn ìṣe mọ́sítẹ́fì àti ọ̀dọ̀ tó dúró déédéé ó bẹ̀rẹ̀ pé kò láàrin ẹ̀sìn yẹn ló pé kò tẹ̀lé kúra ní báyìí ò ní pírọ́blẹ̀mù orí òdodo lọ wa ojú ọ̀nà tọ́tọ́ lọ sí wa. súnmọ́ ẹ̀wẹ̀ ọlọ́run tó ti rí agbẹ́sẹ̀ yẹn tó ti lo súnmọ́ ẹ̀ náà nìyẹn ní ọ̀lárin ẹ̀sìn yẹn ló orí òtítọ́ lọ tọ́lọ́run sọ ní sọ́kù ṣùrọ̀ àyà fifty two ọlọ́run wà innaka latahdi ila siratin mustaqim dáadáa ìwọ èrè àtẹ́bí ọlọ́run kọjú dá nẹ́bí sallallahu alaihi wasallam pé ojú ọ̀dẹ̀ lọ́tọ́ lọ́ọ́ máa ti àwọn èèyàn náà ó bẹ̀ pé kọ́ bá ti lójú náà nẹ́bí láàṣà ojú ọ̀dẹ̀ òdodo lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ti láwọn tẹ̀lé kìtàbù ọ̀tún náà. òun tó fi ń sìn òun náà ní orí kù kẹta tí wọ́n fi lẹ̀ òun náà ní fáàmù fàlàtì kan àgbẹ̀yàwó ẹni ìsáájú rere. èyí tó fi fi àlàyé eléyìí mẹ́tẹ̀ẹ̀ta sínú ọlọ́run súnà nẹ́bí àgbẹ̀yàwó ẹni ìsáájú rere ẹ̀rí ní tòótọ́ sọ́tò fàtí àyà sí kan nínú rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mẹ́mẹ́ ẹ̀ wọ̀rọ̀ ọlọ́run bá fún wa ní ìdúró tuntun lórí ojú ọ̀nà tó dúró déédéé wọ́n ní káwọn kọ́ máa gbàgbé wípé ojú ọ̀nà tó dúró déédéé aká àti pé kùránì bẹ́ẹ̀ lẹ̀ adẹ̀ ti pé súnà ní kùsọ́lá náà bẹ́ẹ̀ ṣùgbọ́n sálàyé yẹn ọba wa kílẹ̀ àti wa táàbì mọ̀ wípé ojú ọ̀nà tó dúró déédéé ó lè parí àti kórìkù mẹ́ta yẹn orígun kẹta kókù òun náà ní báwo sálà ti sọ ọ́ á padà sí di àlàyé ojú ọ̀nà tó dúró dídí tọ́lọ́wọ́n bá àlejò ọlásàlàyé rẹ̀. ọlọ́run ní sirata alladhina an'amta alayhim. ojú ọ̀nà àwọn ẹni tó ṣe dára fún àwọn òun làwọn ń bọ̀. ẹ dákun ẹ jẹ́ àwọn lóde ẹ̀fọ́ ní yẹn gbọ́dọ̀ fi dà sí ó ti èèyàn sì ni ọlọ́run ọba àlejò ọlákọ́mọdé kí á sìnà nígbà tákòókò mi gun ìṣẹ́jú méje ẹ̀rí àwọn ẹni ṣáájú yẹn wọn ni wọ́n ṣèdẹ̀rẹ̀ àmọ̀lẹ̀ fún ọ torí wọ́n nímọ̀ wọ́n ti tó ṣiṣẹ́ dáadáa pẹ̀lú àwọn tó wúlò yẹn. kódà àrínú àwọn olùmọ̀ tí wọ́n bá fẹ́ kú mọ́ àtìrọ́sùn mùsùlùmí wọ́n ní sùnmọ́ rẹ̀. وأهل á lò wọ́n náà bá kiri ìlú lẹ́bẹ̀. àti ọlọ́ọ̀ àti عليه àwọn sábẹ́ عليهم ọlọ́ọ̀ rìdíwọ́nù rìdíwọ́nù ọlọ́ọ̀dẹ àléhìm àléhìm jẹ̀míyà. tó ti bá ah, bẹ́ẹ̀ ká kọ́ sí àwọn ẹni ọ̀rọ̀ kẹjọ yìí wáyé kí ọlọ́run bá gbọ́ kẹ gbogbo àwọn ẹrú rẹ̀ ó rí pé tó lóore tó ọkàn nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run wá sẹ́sà nẹ́bí kọ́ máa ṣe ìṣẹ́ ọlọ́run. ọlọ́run wọ ọkà gbogbo àwọn ẹrú rẹ̀ lẹ́yìn ànábì rẹ̀ pé sọ́kẹ̀ tó da àwọn sábẹ́ ọlọ́run wa ni kí wọ́n jẹ́ wọlé ọjà ànábì ọlọ́run wọ́n jà fìtafìta lórí ẹ̀sìn rẹ̀ ẹ̀rí látàlù yìí ni ọ̀tọ́lẹ́gbọ̀n ọ̀tún ọjọ́ lọ́sàlá ó ní gbogbo yóò táwọn mùsùlùmí yẹn bá rí sí dáadáa dáadáa ní o mùsùlùmí bá rí lọ́dọ̀ ọlọ́run náà ní o àwọn wo làwọn mùsùlùmí yẹn òun náà làwọn sọ̀hálà nígbà mi tó kún un àgàfọ́ adé àpẹẹrẹ tó tó dìgbà lórí kíni fáwọn sálà tábà sì ti wí àwọn ẹni ọmọ ayé afọ́tò rẹ lọ sọ́dọ̀ àwọn ènìyàn ta ní ká kọ́ sí wọn àní ká kọ́ sí wọn lórí kíláàdì ọ̀sán wọn ẹjẹ́ àwọn onípa káwọn àpẹẹrẹ kan wá ká máa síbẹ̀ ní tó tójú ìṣẹ́jú márùn ún ìgbésẹ̀ nípa ti àfihàn ẹ̀wẹ̀ láti pé tọ̀fíìsì mẹ́ta là máa lọ kó pé sí. alẹ́ tàwọn ìdúró kò bí ya ìyẹn ò dá kò ní wàhálà nù. kódà àwọn ọ̀sẹ̀ kan fi díẹ̀ múlẹ̀ tọ́ba tí wọ́n gbé sáńdá sẹ́mi àtìlẹ̀ sáńdọ́gè sáńdọ́rùn sáńdọ́sùpà wà lọ́lọ́run rẹ̀. olùdí ọlọ́mọ àgbẹ̀ ètí bẹ́ẹ̀ wá sí ẹ nìyẹn. ẹ wá rí tàwọn ìdù kejì òun náà tàwọn ìdù sólò ìyà ìfijọ́sìn fọlọ́run ìgbàgbọ́ yẹn ẹlòmí lè máa sọ wípé síkè wá sí bídíà ní máa fi tàwọn ìdílé àtúmọ̀ wọ̀ sí máa tẹ̀ ní. ìgbà táwọn èèyàn fẹ́ máa tún lọ bú ẹlẹ́gbẹ̀ nínú sọ ìdòrògbò bíyà tọ́ra àrògbò bíyà ní sọ ìdílé àtúmọ̀ wọ̀ sí máa. ara ìsọlọ́wọ́ ọba lọ́kẹ́ pé òun ni ọba dẹ́ dáadáa torí gbogbo táwọn akọ́nù àtúmọ̀ ẹ̀kọ́ ọlọ́run ìròyìn ọlọ́run àròyìn ọba dẹ́ dáadáa ẹ̀rí gbọ́dọ̀ wọ́n Ar-Rahman ala al-arshi istawa. lọ́dọ̀ àwọn sẹ́lẹ̀ àní ibi ká tutù tutù. ìdásí kẹfẹ́ ó ní istawa ó ní sùnmọ́ rẹ̀ ní kí ni ọ ìsáwòlà kí ọlọ́run patrol ta ló lórí ìjọba tọ́lọ̀ fún àjọba lọ́wọ́ rẹ̀. àdá yẹn ni àdàkẹ́lẹ́ fẹ́ǹtẹ́fẹ́ ìtumọ̀ táwọn kan náà kùtù lórí ẹ̀ náà ni pé ìtàlà ọ̀gá lórí àrùsù rẹ̀ ni a lè gbọ́dọ̀ tó lórí ẹ̀ láì ní dára wa láàbù. lọ́dọ̀ àwọn sálàfù ewẹ̀ mìsíàn mọ̀kẹ́ mú wá torí pọ́jọ́ ti lọ. níbi kẹ́ńpẹ́ tọ́lọ́wọ́n bá sọ pé òun ètò àgbèrè wọn máa ká ẹ̀rọ tó ká lẹ́sìn ìyàwó ẹlẹ́dàá rẹ̀ ọ̀gbàgbé. Nígbà tó di ayé àti ọlọ́sọ pé pàdé yọmọ ní ìta àpò. Táwọn àti pé kúrò á ní ìtàkùrọ̀ àwọn ọ̀dọ́ ọlọ́run lónìí, à ń gbàgbé wọn. Lọ́dọ̀ àwọn sọ́lá kí làgbọ́ ìta àtútù, á tún mọ̀ rẹ̀ sí àtàrí. Pípa ti yẹn ni pé èmi lè ní jẹ́. Ìgbà táwọn ọlẹ́ gbàdúrà ní òde bó ti tọ́ nípa wa, èmi yìí ni àwọn adẹ́dẹ́ ti máa pa wọ́n. Bẹ́ẹ̀ ni ìtumọ̀ rí, wọ́n lọ ni torí ìtumọ̀ sí ní ìyáàdó lé tu kárí kù lẹ́mdẹ́mdẹ́. eléyìí báàgì máa mọ kí ni ìṣesí àwọn sálàfù ló àgbọ́yé wọn yẹn. bákan náà àwọn sálàfù lọ́dọ̀ sí wọn. tabari hadith la yazni zani hina yazni wa huwa mu'min. báwọn sálàfù ó ti sùn wọ́n yàtọ̀ sí bí kàwárí ìlú ti máa sùn. làfi ní ìdí máa sùn tí àwọn sálàfù ọba sùn àwọn òní sinẹ́kù yòókì ìmánì kò lára kóra àwọn àwárí ẹ̀jẹ̀ òní gbogbo. àwọn gbà yìí pé ṣẹ́rùtù síhà síhà ti fi ìmán òun náà ní àmà ẹ̀. ìgbàgbọ́ òní lálàáfíà àyàfi pẹ̀lú iṣẹ́. wọ́n ti ìgbàgbọ́ òní lálàáfíà ọ̀hún nítorí pé yẹn ti sì rẹ àlè torí ẹ̀ ká pé ní kéwìrì ajá tó gbàgbọ́ rẹ lálàáfíà nìyẹn. ṣùgbọ́n kò pé lásán lọ́dọ̀ àwọn sálàm àwọn sọ yìí ló mm, mm, mm, ṣẹ́kù kàmáàlì ní àgbẹ̀rẹ̀ májẹ̀mú sí gbàgbọ́ òbí pé lóbi dágbé ìlú tó bá ti sìn náà táwọn bá fẹ́ tún hadith yẹn àwọn òkú yìí pé oníṣìí náà máa ṣe sílẹ̀ nítorí ẹ̀ làwọn òfin ní pé onísìnlẹ̀ lé kèfèrí ṣùgbọ́n á pè ní mòmìnì sí ìgbàgbọ́ ẹ̀ dínkù. mo lọ́rọ̀ pé àwọn àpẹẹrẹ díẹ̀ tí mo fún wa yìí á sì máa dín rẹ wẹ́rẹ́wẹ́rẹ́ nípa kíni ìṣe ìlànà àwọn sálàfù nípa àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n wà lórí ẹ̀ àti pé bóòlù ọ̀rọ̀ ti máa ń yé wọn tó fi yàtọ̀ sí tiwa. ẹ jáwọ́ ẹ mú àpẹẹrẹ ìbádàkà wa nípa ọ̀rọ̀ ti ẹ wà àwọn tá a fi ní ìdíyà nígbà tá ànábì sallallahu alaihi sọsọ yìí pé ibi dandan ọlọ́run àbí ọlọ́run bá bínú sí àwọn ìjọ kan tó mú sáré àwọn wọn ní mọ́kálásí àwọn kù lórí àti sáré gbé bá kó tó kù àti sáré ìtòtò ta lọ àwùjọ yìí tó ti yá àwọn sẹ́gun pé wọ́n lọ àgbọ̀yé ju adáwà bá fẹ́ gbọ́ yóò tọ̀tọ̀ ní nǹkan ní ìdáhùn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ziyara tó ń kúbọ̀ nínú àwọn kẹta ayé sí àtìgbọ́rẹ́ lọ́wọ́. òtítọ́ ọlọ́run sọlọ lọ́wọ́ àṣẹlá wọ́n sọ pé mo ti kọ̀ fún ìtẹ́lẹ̀ pé ẹ má lọ bẹ sàárè wò ṣùgbọ́n wà yìí òkú ọ̀dọ́rú wa ẹ má lọ bẹ wò. ẹ̀rí àrígbà àwọn olùmọ̀ míì tí wọ́n ní ẹ má lọ bẹ wò yẹn kò kó mi sínú ṣùgbọ́n a ní kan náà wọn sẹ́lẹ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ń bọ̀ ìbùnà àbí ìmùlẹ̀ ìkàwárí yóò àgbọ̀ pé bọ̀lọ̀ ojúbọ níbẹ̀ ni mo lọ fẹ́ sàárè ápò mi Abdulrahman mo lọ fẹ́ sàárè rẹ̀ wò ni. ọgọ́rọ̀ náà nẹ́bí lọ ní bẹ́ẹ̀ ni ọkọ̀ tẹ́lẹ̀ ó ti padà sí yọ̀ǹda àsìkò tí òsì ni àbá fún alápẹ̀rẹ̀ tọkọ̀ bó làgbáyà wa ẹ̀yẹ àdúgbò fún àwọn eléwé ọlọ́kọ̀ọ́bá ní ilẹ̀ tẹ̀rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Àtọ́gbọ́lò ìjọba ọlọ́run ayé ìjọba fún ìfàṣẹwà fún ti ń bá wa sọ̀rọ̀ ní yíyànjú. Ọlọ́run bá ní kẹ́lá fún àtẹ́yìn ní ẹ̀sùn dáadáa. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n béèrè nípa kí ni òwò ìyẹn ti máa tó kó tó di wípé ìyẹn ọkọ̀ ti tàbí àdúrà à ìyẹn ó ti rí ọ̀pẹ̀ ọ̀wọ̀. Bí ó ti pẹ́ lé ilé ó dára. Onímọ̀ àdáwò sí àwọn orílẹ̀-èdè ìjọ ń na ọdún máa tẹ̀lé sẹ́yẹ tí ò níyẹ̀ tó fẹ́ sí pẹ̀lú omi ìdèrè a níyẹ̀ nílá. Ìyẹn tẹ̀ fi wù Inú kẹta àwọn ẹni ìtajú rẹ̀ wà nínú wọn tí wọ́n ní àwọn òbóde mọ́mọ́lì rahimahullah táwọn máa bá ti fájú àmàlà wọn máa bì lábẹ́ táwọn ti gbogbo àwọn ẹgbẹ́ àwọn kú lọ́dọ̀ wọn. kódà wọn ni wọn tó fẹ́ wúti tí wọn sọ pé o tó bọ́ ọ̀tà lọ sọ̀rọ̀. tó lé títí nìyẹn bá tí ó yẹ kó tó sì sọ̀rọ̀ o àwọn ẹni tó kọ omi ó gbà láfa. wọ́n wọ́n lọ́rọ̀ àyẹ̀ nínú kẹta tó lè fi di ilé ẹ̀ múlẹ̀ lásìkò ìrànlọ́wọ́ ìjà ń yẹn lápẹẹrẹ ìyẹn kọ́ àwọn ọ̀dọ́mọ̀ ṣẹ̀rẹ̀ ìyá ọlọ́dún yẹn tó sì yẹn jù ìyẹn lè kú pálí lórí ẹ̀ ìyẹn ti gbìdẹ́wò ìyẹn kẹrẹ lọ àwọn ìdókòwò kẹfẹ́ olùkọ́ni ọ̀dọ́ ọba kan wá ó ti ṣe gbogbo àwọn ọ̀fẹ́ wọn yẹn ní ìrìn ìgbà fún fíà tọ́wọ́ ẹ̀ fi ń sọ̀rọ̀ bíkì èyí lọ́wọ́ akọ́lọ́ lọ́dọ̀ àá ọdún ẹrẹ tí òkú sọ̀ọ́ nípa ó yẹ kí ó bẹ́ẹ̀ ni yóò fi ọba lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ti olùmọ̀ àti àti wọ́n ti lọ láti fi kọ́ ìdíkò rẹ̀ pé àwọn ẹni ìtajú la la fẹ́ máa kọ́ ìjà bẹ́ẹ̀ nígbẹ́ mọ́ọ̀mù mọ́ọ̀lì kìtẹ̀ ní báwa máa ń gbé wọn mọ́ọ̀lì kìtì yóò dáadé mọ́ọ̀lì kìtì wá mọ́ọ̀lì kìtì wá ìṣèṣì ni wọ́n ní ẹ̀. ó nígbà tó ń fi rọ̀ bí yà ìṣe tó ń kó lè táwọn yẹn lọ́pàá bá ní bẹ́ẹ̀. ẹ má wo bí mo mọ́ọ̀lì kìtì padà ní wọn fi lágbájá kébèrè ní ìtàkọ̀tún kébèrè fún òun lè tí wọn wọ púpọ̀ ọmọ káàdì ẹ̀rúsọ yìí ọ̀kẹ́ tí ọ̀pọ̀ tẹ́lá tí wọn wọ ọ̀kẹ́ o kí lọ bẹ rí láwùjọ. Kùrán tó lọ lẹ́ka yẹn wàá sí tú àdìsí kẹ wàá sí tú bí wọ́n wọ yẹn. Tọ́lọ̀ ọmọ ojú jẹ́ páyìlì ọmọ ojú jẹ́ mọ́ kúrò lè pé kìíní onígbè lọ́wọ́ ni kùránì ti sọ̀kalẹ̀ kùránì ti sọ̀kalẹ̀ àti ẹ̀rọ àti sọ̀rọ̀ yìí tó yìnbó. ẹ ò fẹ́ lórí ìgbójú gbogbo kẹrin mo lè fi fọ́tò oṣù lóga àti ìgbésù ní oṣù náà ó lè mọ́. torí gbogbo ìgbà tí ìgbà ọjọ́ jíjọ́ ká bá ti ń da ìsìn síbè bẹ́ẹ̀ làbùkọ́ máa ti bèlè rẹ̀. gbogbo eléyìí náà ń sọ látàrọ̀ yìí kì í ti pa gbọ̀rọ̀ náà ń sọ jẹ́ ṣùgbọ́n bí ẹ̀rọ àárín tó ń fi dáadáa ju bá ṣe ń fi yí lọ ọ̀rọ̀ kẹ́lẹ́ rẹ̀ ti lọ síwájú náà sọ. tó bẹ̀rẹ̀ fi ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ sí à nígbà tó lù báyìí tó sàlàyé sí níyẹn àbá àná ọmọ kí wà lẹ́yìn ìyẹn sàlàyé àlàyé òòrùn tòkè wọ́n ti yẹn dáadáa àwọn ẹni tó kọ́ ẹ̀jọ́ wa ti di ẹgbẹ́ ẹgbẹ́ yìí ọ̀pá ìwé ní ìwé ti lọ. níbi kó wọn kó lè kúrò tó ti wọ́n yẹn báyìí báyìí. kódà tí èyí ń sọ fún mi pé ọjọ́ ìlú bí ẹ̀ka àjò nínú kẹ́lí yẹn tó sọ ọ́. ẹ̀rí kejì wọ́n ní ìjọ́sọ́sọ́sọ́nà kí yẹn bá gé irun bọ̀ àdígé yòókù tiẹ̀ pa sẹ́yẹ́yẹ́ njẹ́kẹ́ ló dẹ́bi fa ẹ̀ wọ́n wò pé ti fẹ́ yọ sọ ẹ̀ wọ́n gbé báwọn tó ti fẹ́ sọ wọn ọdún pọ̀ kẹ́lí kí ni àwọn òpin bó ti ń kojúra wọn lọ yìí kí n máa gẹ ẹ̀ torí gbogbo gbólóhùn dáhùn sọláwé ti àkùrù wọ́n fìrò àwùjù ẹ̀dùnlẹ̀ ẹ̀dí ọkọ̀ ẹ̀dí ọdẹ ẹ̀dẹ gbólóhùn tó jọlọ ọ̀rọ̀ sọ ìwọ̀n náà. àwọn olùdókòwò àtẹ̀yẹlẹ̀ nípa pé ẹ̀dẹ̀ ní báàbí rí kíní kẹ́ẹ̀dẹ́ ọkọ̀ rápá rẹ̀ kó ní àwa rẹ̀ tó nípa bẹ́ẹ̀ ìyọ̀gbọ̀n ẹ wá ní à alùsùn rẹ ni ó ti mú góòmù àwọn adísì mísáìlì ó ti sàkàsàkà yorùbá ọ̀rẹ́ rẹ ní fífì ní ajá mẹ́wàá bẹ́ẹ̀ lónìí ní ọba mú góòmù ó ti sára sáka ọyọ mẹ́wàá dànù ó kọ́ sí tó tó dọ̀la ló fi mú góòmù ó tún ti sára sára ọkọ̀ bẹ́ẹ̀ ní jáde bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti tó ti ní ìyọ́ bàbá rẹ̀ wá ah, aláàkíní yìí máa ń tòrò ẹ̀ẹ́dì

ọ̀rọ̀ àtàlásùlẹ̀ àìbájá àti ti ṣe lẹ́sàn pẹ̀lú ìtọ́jú lọ́dà. bákan náà nínú ìbéèrè mi ìdánwò àwọn oníkèrè àtọ̀ láàrin àlùsùn náà àti sálà bóyá ó tàn fún ẹgbẹ́ ìdògbò àti gbọ́gbẹ́ kẹ̀kẹ́ náà gbogbo ẹ̀. ثم أهل السنة والعوضوة لنا النبي صلى الله عليه وسلم والجماعة وتحتجلوا لي به nígbà tí wọ́n bá gbọ́ yìí wọ́n ká wọ́n wá sí ìjọ ṣiṣẹ́ tọ̀ọ̀kan yẹn lórí pé fọ́yìnà kan bẹ lọ́dọ̀ ọ̀ṣun òun náà ni tẹ́tí tó má jẹ́kùnrin ẹ̀. sáfẹ́ ẹ̀fọ́ fọ́ tó dé sí kẹ́ ẹ̀ tẹ́ fẹ́ ṣe tí òun náà fẹ́ ṣe kú jù yín. ẹ bá ti wá sí pé ẹ wá kó jọ ní ilẹ̀ ìwọ̀n tó yẹ kí o lè dá sí ẹ̀jẹ̀ káàdì jọ tó tó. tó a lò tó lẹ́nu sọ́lá fọ́lá òun làwọn tó wà lórí ìlànà láta ìjọ wa ẹni bọ̀ rẹ̀ ká ẹni ìbẹ̀ lọ́wọ́ tọ́lá wọn ẹgbẹ́ lọ́wọ́ a máa bẹ̀ lọ́wọ́ a máa ṣàdúrà ẹ sì máa rọ ẹ máa ṣe kẹ́lẹ́ kan lóbi ṣọwọ́ àbọ̀ bí nǹkan ọkùnrin ò sì máa wà ọ̀sọ̀wọ́ àbúkú kọ́ bá ṣe dáadáa ẹ̀jẹ̀ ọkọ̀ tọ́wọ́ bọ̀ mí máa ń sun tó ṣe pé àìgbọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ ni ọba bá lọ tó bá ti ríra rẹ̀ fún ti rẹ̀ pé kò sí inú òun ti lọ́dọ̀ bàbá ìtọ́jà ayé lóòkú bàbá tó èyí tó bá ti sọ́dà yẹ ìyá ti kó mọ̀ ìyá ti máa sàgbà ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ọlọ́run ti káwọn àwọn ẹyẹ bí. bákan náà nínú ìbéèrè lọ́wọ́ àwọn tí kò ní sáyé parí ẹ ìdá kan àkọ́kọ́ òru náà lọ. lápẹẹrẹ ní ti sábàkà pàgọ́ méje àbáko mẹ́fà lòún bẹ̀rẹ̀ kọ́kẹ́ fi má pẹ̀rẹ̀ wájú o kò kẹ́sì ló bá ti di di after ti parí. ìyókù tó yẹ bá tún ó ti fọ́ tún dé wọ́n ní kí lásán fẹ́ sọ ẹni ká ti wá àdúgbò sí ọ̀gbọ́n àtàzà fóun náà àti gbọ́dọ̀ dákẹ́ ẹ̀gbọ́n bọ́ bá lò ó lè wọ́n láyé múlẹ̀ ọ̀lẹ́ ẹ̀rù dáadáa ádámù kọ̀ọ̀kan ò lè yí ọ̀mùtí sínú ọ̀rùn mọ̀ọ́làwọ́ àtàfààbẹ̀rù àgbọ̀dọ̀ sọ fún àtiwá àti mọ́ lórí bá ti wá àti fún ìyẹ̀kọ̀ lọ bí ẹ bá fẹ́ wò yẹn ìyẹn ìdí yóò lè fi ìṣẹ̀lẹ̀ àti lẹ́nu báwọn ẹni wá àti fún tí wọ́n wá lò wò lẹ́nu tí wọ́n rìn wò lọ́dún bá lóde àtiwá àti mọ́ kí ló dé ẹgbẹ́ àdáni káwọn obìnrin wá ní òwò tí wọ́n lórí òwò kọ́ ẹ ó sì fásitì bẹ́ẹ̀ láti rẹ̀ jọ́ padà sọ́ọ̀bù sí àdékiri yìí ọ̀dà a máa ṣe bẹ́ẹ̀ ni ọmọdé nínú màwùlẹ̀ ẹ̀wùrù à ń tàpá ẹni tí ó ti òṣìṣẹ́ lára àwọn èèyàn ọlọ́wọ́ bá kọ́kọ́rọ́ bá padà ní kẹ́ni yẹn gbà ẹni kọ́ lọ́run sọ fún àlẹ́ ìtọ́sọ́nà lọ́wọ́ àfàṣẹ́bí rẹ̀. pẹ̀lú àyà dáadáa alẹ́ kẹ́kẹ́ wa yìí tẹ́kẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ ìlà ọ̀sán ọ̀sán mú kẹ́kẹ́. ìtọ́sọ́nà ni ṣùgbọ́n wọn méjèèjì rẹ̀ ti sọ òfin ọwọ́ dáná wà ọwọ́ ọlọ́run tó sùn sáré tọ́lọ́run ti lẹ́ fúlù rẹ̀ pé kò sí pàǹdẹ́bì rẹ̀ táwa jọ wà wà nípa ìpẹ̀lẹ̀ àwòrán ni ó ní kọ́kọ́ islam kò rẹ̀ ṣe ọlọ́run tẹ̀sán pé kí nìkan láti àhẹ́bí máa ń dada ti yẹrẹ kó o lè fọnẹ tó bá ti tẹ tó lè gbé ìmọ̀ ẹ̀ kóńgẹ́ ọwọ́ ló wa a máa ṣe lẹ̀ àdàbà sàdà ọlọ́run ti ká òun ẹ̀yìn ọlọ́run ti ṣe máa dẹ́ka padà sí i ẹni tí àjọ̀dúnrún àti olókè àkókò lọ tó a máa sàdọ̀ àti a sì máa sọ káàkiri kọ́ máa lọ fà sí onígbẹ̀dẹ́ ẹ wá bí kẹlẹ́ fìdí ìdílé ẹ̀kẹ́ kí torí tó bá bọ́ gíláàsì ọkọ̀ ẹ̀sẹ̀ wo rẹ̀ o. kìí ṣe pé àwa náà lo àdìsí rúfin àlìfọ́lá máa ń sàlásà fún ẹni tí mọ̀jùnú ló fọdù nínú fámìlì ẹ̀. àwa náà bọ́ gíláàsì ọkọ̀ yẹn àwa ni ẹ ìjọlọ́pọ̀ pé rúfin àlìfọ́lá máa ń sàlásà wọ́n ti kú tètè sókè fáwọn ẹni mẹ́ta wọn ò ní kọ́ oṣù ìkọjá àti ti bí kí ẹ lọ bẹ̀tọ̀ ẹlẹ́gọ̀dẹ́ òní pàtó ọlọ́wọ́n bá ti hàn kó kì í tẹ́lẹ̀ irú wọn lọ́la làbíà ó lè sọ̀kẹ́ kọ́ bá tàbá tí wọn lọ́wọ́ sọ fún wèrè pé kọ̀ tàbá tọ́ba gbá yẹ̀ mú kọ́. ṣùgbọ́n ọlọ́pọ̀ sáàjì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bá rẹ̀ ọ̀fẹ́ wo rẹ̀ tòun rẹ̀ fi ṣàkóso ẹ̀ pẹ̀lú ilẹ̀ lọ́dún ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ nìyẹn làwọn afáàjì máa ń sọ wípé kiri yẹ ọ̀pá kọ̀mọ́ra àgbẹ̀gẹ́lẹ́gẹ́lẹ́ àìkàmù الشرعية التكليفية هذه الأحكام الوضعية abẹ́rẹ́ làwọn yẹn kó àkẹ́wò tẹ̀lé níyà òun ló dábàá pé wájú àrọ́ kìíní gbogbo àwọn yẹn ni lórí ẹni lórí ẹgbẹ́ ṣùgbọ́n wà ní òun tí wọ́n máa sọ pé sábà jù ní ẹ̀ ti kẹ́lá yóò rí báyìí ní ẹ̀ ti kẹ́lá fún sọ̀rọ̀ eré bí àlùjọ ló kọ lù ẹ̀rọ wa gba ẹgbẹ́ wa ìgbé wèrè ní ilé abẹ́ ká sí aláàbí gbàgádà ha kíláàsì ọkọ tèmi tọ́gbọ́n kọ́. tó bá rẹ̀ ẹ́ ti nù á máa bẹ lọ́wọ́ á sì máa sọ kámójútó dáadáa kájà tẹ̀sùrú ó tún bá wọn sàrà dẹ̀ tẹ̀sùrú tó ibi tí ìbéèrè ti lẹ́yìn. ìbéèrè méjì tí ó ń dẹ́kun lọ wá mi wọ́n ní èèyàn kan lẹ́yìn pé ẹ̀ka bẹ tó kọ̀ béèrè ìbéèrè tó báwo ló ti mọ tó pọ̀ yìí ọlẹ́yà kan súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ àmọ́ nínú páyà rẹ̀ ó wò pé ẹlẹ́tọ̀ pẹ́lápájá ni mò ń súnmọ́ lọ́wọ́ báyìí wípé ó rú ẹnìkan tó tí wò pé àwọ́yá ah, kò ń ti fẹ́ ẹni tó wá wà nílé ló wá wò pé akọ́lẹ̀jẹ̀ ah, pẹ́lápájá wọ́n ní kí ní ìdájọ́ orú ẹni yẹn tọ́kùnrin ni àbóbìnrin ọkùnrin àwọn àmọ̀ tó máa rí ìlú rẹ̀ sí tọ́kẹ́ mi kò lè ra nù tọ́kẹ́ mi ẹni eré tó so ìdí rẹ rẹ ọ̀sán fún un náà ní òun ti ká ní pẹ̀lú rẹ ó sì máa wá sùn gbogbo àwọn nǹkan yẹn ní máa ṣẹlẹ̀ bí yẹn bá ti rà dúà gbogbo nǹkan yẹn ní máa ṣẹlẹ̀ lórí máa ń ṣẹlẹ̀ àwọn obìnrin ìlú tí bá ṣàyè lò ló lè béèrè tó sọ́kùnrin ní àbúrò a máa ń ṣẹlẹ̀ obìnrin ìlú tó gbà pépé ìgbà tọ́kọ́ máa gbádùn ẹ̀ òun nígbà tí ẹ̀mí obìnrin yẹn bá wà lára bí ẹni ó lè pẹ̀lú ó lè má dára yé ó sì lè dára yé nígbà yẹn lọ ọkùnrin tó wà lọ́dọ̀ rẹ̀ ó gbàdúrà rẹ̀ ìyẹn dẹ́gbà ní ìlú bẹ̀tọ́ báyìí pé yẹn ń bẹ̀rẹ̀ lọ́rùn lórí ìdíkà lórí ìsọ́lọ́ ọ̀rọ̀ sọ́lá ní káwá gbé lórí ìfọ̀fẹ́ lọ́dọ̀ ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ bọ̀ nígbà tó wà ní aláwọ̀ ìjẹ́lẹ́bìnrin ṣèkọ́ ọjọ́ ìbí ṣèkọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kánà nínú orúkọ ọlọ́wọ́ ọlọ́run bí àṣekáàlì ìjìnlẹ̀ tó wà fún ìdílé àṣekáàlì tó lè jìnà tí wọ́n fi ọba àti ṣìkẹ́ wa tó ó súnmọ́ kí ló ṣẹlẹ̀ yìí má ṣẹlẹ̀ sí i kó ní ìbẹ̀lọ̀ ká máa gbin tó lọ́pọ̀lọpọ̀. ẹ àlejò tí mo gbà lérò ní pé wọ́n yẹ ní bí inú ọ̀pọ̀ ọ̀pà kí wọ́n yà wò yẹn yẹ o ọ̀pọ̀ ọ̀pọ̀ bí àwọn tí wọ́n bá ní wọ́n dọ́kọ̀ òru wọ́n ní kíní kan tó ní ṣe pẹ̀lú àwọn àlejò lóko ìtumọ̀ gbàlejò lórí rẹ̀ náà. ní kí ni ǹjẹ́ ó dá àbíkí ni ìbìyà tó ń ni ọ̀dà gbé ọmọ àpárọ̀ ìjìyàwó ìwà fún ọ̀pàrọ̀ ọ̀dà àjọpọ̀ wọ́ọ́lù ọ̀dẹ́sẹ́ńtì ìbílẹ̀ ní ọlọ́run ìbí ìjìnlẹ̀ sáànù ọlọ́run kọ́ máa jẹ́ ti àwọn ọ̀pàrọ̀. kálí ẹ̀ máa gbàgbé nínú hadith abdullahi masoud ọjọ́ ọlọ́run tẹ̀lé àyè oníṣẹ́ ọlọ́run tó fẹ́ sọ́ra ayé pẹ̀lú rọ̀ torí rọ́ọ̀nì bí àtẹ̀lẹ́ bí lágbóso ágùnyàn mọ̀lẹ́ kò kí ìlú wọn kújú ọ̀rọ̀ àti pé ìyẹ̀sílẹ̀ èèyàn nílé máa parọ́ láti ayé ìsàbà ìdánwò ọyàn kẹta àbá tí wọ́n fi kàkọ́ọ́lẹ̀ rẹ̀ fọ́dọ̀ lọ sí ọ̀gá ọ̀rẹ́ orí bẹ́ẹ̀ pọ̀tà sí ọ̀gá parọ́ orí ìgbésẹ̀ ìjọ lọ àìjẹsẹ̀ ọ̀gá rẹ̀. nàmọ́ra rí àwọn ọ̀nà tí wọ́n kójọ lánàá tí wọ́n yan nẹ́fìlà méjì tó wọ́n ní kójú ni ẹ máa sọ fún wa nípa. wọ́n ṣe dídí àní ẹ má ti ogun dídí òní ká máa fẹ́ gbọ́ lóò káwọn bá tẹ̀lé tó ya pati lánàá kò ní ìdíkẹ́ yọ ọ́dẹ̀ bá tó sọ pé àbíkó ni wọ́n ń wájẹ wá mú ti wọn ni wọ́n ń wájẹ wọ́n ń wá mú kọ́ wá ń parọ́ fara ayé ọlọ́run kó ṣe jẹ ìmú wa nírọ̀rùn tọ́jà sí pé lọ́lẹ́ aláàjì láti máa jẹ ẹ̀nà aláàjì láti máa mú. so ló ti tọ́ lódodo hadith wà nínú àwọn hadith tó sì láwọn ẹ̀ṣọ́ wá ní wípé láyé náà tó lè kó sàbá nínú àwọn ẹjọ́ tó lọ́lá ni ṣùgbọ́n kò sí bẹ̀ káàkiri sínú nàìjíríà lọ sí mẹ́lá àwọn ọ̀sán níbi yára rẹ̀. àdìsí náà lè dọ́dọ̀ sí wọn gẹ́gẹ́ bí làwọn àfẹ́ ló fi jẹ́ sínú tó ń pè ní bíbíà àdínkù àlésí àlésí ló fi fún àdìsí wà yìí pé ọlá ń bẹ fún ọjọ́ yìí pẹ̀lú kọ́lọ̀ ọ̀sán ọ̀sán alẹ́gà táwọn ará yìí àforíjì gbogbo èèyàn yẹn àti ẹni tó bá ní kékeré ọ̀rọ̀ lè kejì lẹ́yìn òmìnira kò sí ọlọ́run. ìwòsàn àgbọ̀yé táwọn alùpùpù náà náà máa gbọ́yé sí wa nìyẹn bí òṣìṣẹ́ ọlọ́bẹ̀ ti sàlàyé fún wa. ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ pé àwọn bẹ́ẹ̀ fi àìlè títí àwọn gbàgbọ́ yé bẹ́ẹ̀ fi là bídí àdìsùn ní ìdìkàpọ̀ ìtọ́lọ́ tó ń pè ní bídí àlejò nínú ẹ̀sìn ẹ máa tó fi ti pé àti àdínkù nínú ẹ̀sìn bídí ọlọ́run àìlá àìlá tó àìlá. wọ́n ní ẹ sọ̀rọ̀ nípa gómìnà ìjọba rí òun lẹ́ẹ̀kan. náà àti ìfẹ́ máa padà ìparí ọ̀rọ̀ náà láti sọ wípé àyíká ọjọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àyíká wọn lọ sẹ sàárè àkùrọ̀ àtùràmọ́ lò ìbùdó bíi mọ̀lẹ́kà ọwọ́ abẹ́rẹ́ ibi ara níbi tí ọlọ́run sọ pé mo pọ̀ fún yín bẹ́ẹ̀ má sẹ sàárè wò wọ́n ní bẹ́ẹ̀ ọkọ̀ ó sì padà pàtẹ́rẹ̀ lòun ti padà lóbi ẹ̀kọ́ bẹ́ẹ̀ lè ṣe àbẹ̀wò ṣe obìnrin yà obìnrin sílẹ̀. Bọ́ọ̀ bá àyè sílẹ̀ obìnrin máa máa wọ nǹkan ọ̀gbọ̀dọ̀. Àyàtọ̀ báyìí pé sáàárín ẹni yẹn wà níbi ìkan tó fi kọ́lọ́fín tó fi fi ẹni yẹn nìkan náà ní òyìn tó sì jẹ ní ti wọ́n lè rojú ara wọn nígbà tó wà láyé. Ó fi ẹ̀kọ́ pọ̀ yẹn kì í sí ìgbà tí àwà láyé nìkan àti ìgbà tá a kú yẹn náà á kàn máa lo ìgbà rẹ̀ yìí náà ọlọ́ọ̀ta aláàrẹ̀ àkọ́kọ́ rẹ̀. Tó bá débẹ̀ ó lè máa ń fi àdúrà. Yọ́ọ̀ta àdúrà ni ṣùgbọ́n kò ní máa tọrọ pé òkú má sùn lọ́rùn. لو سألوا عن ما نصفه وقل السلام عليكم دار قوم من المسلمين والمسلمين كما نصفه ولو قلتنا ولو قلتني أنتم سلفنا ونحن بالأثر أتريد اسمي àhàdìsì tó wá lórí àṣà àtàwọn ìlú. Kọ́ máa sọ fún kọ́ àbáàmì lówó tó rí lọ́wọ́. Nítorí eléyẹ̀ náà ọmọ wa ní ìkẹrì yẹn, tó ẹgbẹ́ ló débẹ̀ bí a bàbá mi bá tún lọ́rùn kí ní ìgbà tó máa lọ, ó ti fẹ́ di ìyá àjẹ́ ó sì lè fa ìyà ó sì rẹ̀. ẹ má dàgbà wípé àlùmọ́sí yóò á gba omi bí kọ̀tọ̀rí ní ìmọ̀ ní àárẹ̀ wọ́n sì kú ní àpẹẹrẹ kú tí wọ́n ń fún ní lórí rẹ̀ sára ìròyìn àtàkà tó fi ọ̀dà sàtọ́lẹ̀ rẹ̀. ó lè má lọ ká má gbàgbé obìnrin kan náà sọ̀tọ́ láńbó oṣù oorun jùlọ. wọ́n bá lè fi sàárẹ̀ ọmọ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ̀tọ́. ìṣòro tó fi ṣe kí ẹ̀rọ ọlọ́run ṣe sùúrù ọba tó bá lẹ́yìn tó ń tọ́

obìnrin lè fi ohun sókùn la pẹ̀lú bí káwọn ti wà bẹ́ẹ̀ kí fi káwọn máa bá tẹ̀ lókun wọn ti wà bẹ́ẹ̀ nígbà tá a bá ti kírun tá a bá kírun tán wọn máa bá ti wọn lọ tí wọn bá ti sì yára àti ti tó lu bí ẹ bá ti àwọn àyè làlórí ló dẹ̀ máa fà yẹn ló dẹ̀ máa sọ yẹn pé àtọ̀rọ̀ rọ́ọ̀tù àtọ̀rọ̀ rọ́ọ̀tù òbí ìfúnni máa gbóra. so irú tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ láwọn Maiduguri àwọn ìlú tí àwọn tí wọ́n ti àti dẹ́gbẹ́ ìkẹjà tó bá ẹ̀ débi dé kódà ọ̀rọ̀kùnrin kan tí ó ti ń yẹ̀ lọ obìnrin tí ti yẹ̀ kọ̀ǹdíṣàn ló fà yà tó nígbà yẹn ló lè fa lóò fi sí pé àwọn obìnrin kan wọ́n máa tẹ̀lé òkú lọ bí wọ́n ti lọ tó ti kọ̀ǹdíṣàn ló lè fà gbàdúrà ọ̀kẹ́ bá wọn mẹ́ta ṣẹ̀rí wọ́n ní àwọn tí mẹ́rin lòkùnrin tó ga àwọn tó rí àwọn èèyàn ẹ̀dẹ̀ ìfèsì yẹn lẹ́lẹ̀ tí wọ́n á rùn òórùn yẹn lẹ́ àwọn àfàjà kálẹ̀ ọ̀rọ̀ torí bá a ti sùn náà lámọ̀ yìí tẹ́ni bá ti jáde nísìn ẹni tẹ́ni tó ń ṣe màdìyà tẹ́ ń kojú ara yín tí wọ́n bá gbé sínú sàdé lẹ́yìn oṣù kẹwàá èjì ẹ̀ kódà tí yóò jẹ́ òórùn kò ti máa ya lólẹ̀ nípa tí máa kẹ́ bí òbá ti sàn mọ́ ara yẹn lọ́jọ́ nílẹ̀ ìkẹ̀mọ́ ẹ̀ńtẹ́ ẹjọ́ ti mọ́ra ẹ̀ lọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ àyè ìkéde ìṣẹ́ tó kú tọ̀ rẹ̀ lórí pé kò padà jẹ́ ìgbẹ̀gbẹ̀ mọ́ tó bá ìyẹn ṣe rí ìyẹn tó fọ́ obìnrin ọ̀dọ́ ọ̀pá àti ìlú kù lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹ̀lẹ́ kí wọ́n sóòtù là wọ́n bá ti kí wọ́n wọ́n síbẹ̀ àti mọ̀ síbi náà fẹ́ kí wọ́n sóòtù là ni wọ́n wà bẹ́ẹ̀ èdè fáwọn ọ̀dọ́ ọ̀sẹ̀ lóko wọ́n bá ti wà fẹ́ wọ́n kí wọ́n sóòtù là tán wọ́n sì máa bá ti wọ́n lọ àwọn alẹ́ rà lọ sí òkú ṣe wọ́n lè ti yára òkú kọ́lá tó bá ń kọ́kọ́ balẹ̀ òun bá lọ òkú àbí màá lọ sáájú àwòkú mi má sùn lọ́rùn máa sọ mi àti àwọn ọmọ ìṣòro èdè kan ẹ dàbí pé àjọ ọba sọ ní wàhálà

sílẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ ti bá wọn. láàpọ̀ ah, wọn ti sọ fún wọn tó kún sí àwọn sílẹ̀ àwọn ẹ̀gbọ́n gbà wọ ọwọ́ àlọ́ fẹ́ jọ sí wọn. torí rẹ̀ tí ọba ti lọ sí ojú olú rà tiẹ̀ lọ́wọ́ agbọ́dọ̀ tọrọ bí sàárẹ̀ kódà agbọ́dọ̀ ọ̀rọ̀ fáwọn ọdún àwọn ọmọ tó kù sílẹ̀ agbọ́dọ̀ wí bí sàárẹ̀ sábà ti lọ wílé ìdùnnú kéèyàn máa wùdẹ̀ sílẹ̀ àwọn tó máa ń ṣe àwọn kọ́ńtà pé ẹ bá ti tó wọ́n ní sí ládẹ sẹ́lá fún ni pé tá a bá ti sèkú tẹ́ ká máa lọ ní àbí ká tó ṣe wá sí ládẹ sẹ́lá fún ni ká tó ṣe wá sí. ó dà wá sí tí ó ti àgbo gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ torí hadith ìbára ọ̀gbọ̀n àti ìbùdó hadith torí báyìí kó lọ́ọ́ bẹ̀rẹ̀ mọ̀ ádọ́rọ̀ wa ìṣẹ́ mọ̀ wá sí lọ́ọ́ sí lókùnrin náà ló bá kà sí àdìsẹ́ yọ̀kẹ́ gbẹ̀rẹ̀ abẹ́ ti kẹ́ sí ikú wá àtúntàkùn sáárà sí ibi شيخنا الألباني رحمه الله تعالى nínú àdáni ìjàdá èsì wọn nígbà ọ̀hún ha wọ́n sàlàyé pẹ̀pẹ́ nínú àwọn súnlẹ̀ kan lọ́wọ́ a lè ṣe nígbà àwọn olùdíjáfúnù lọ́wọ́ tí wọ́n rọ́ pẹ̀lú lọ́wọ́ a sì lè ṣe nígbà wọn bá parí ẹ̀. pé àdìsí ẹ̀ tẹ̀sí ojú wa bẹ́ẹ̀ torí kò sí pé lárúbá gẹ̀ẹ́ là ń sọ kódà wo dàpẹ̀ kò kú fẹ́ dà fẹ́ dà fẹ́ tipẹ́tipẹ́ àdìsí kákéwúlì kan ibi tí kéwù yẹn kúndé kábàá lọ sí nàbà tó kábà yà kù sóbi ẹ̀ àlè ṣe dáadáa sọ̀kà ló wà hàdí kàlùbárà àbúrò àárín lọ́dí ọlọ́run tẹ́lẹ̀ àyè kò yẹ. ìbéèrè kan tó fún abẹ́rẹ́ mi. wọ́n ní ẹni tó wọ aṣọ tó ń ya àwòrán kan ẹlẹ́mìí tó ya ẹranko àbíyàn tó wà lọ fíìmù tó ní ìrùn. àti pé tó bá tí kó bá jẹ́ pé ó ní ìrùn àwọn àmì kò ní ìrùn àwọn tó wà pẹ̀lú ẹ̀ níjàmọ́ tí ó bá àrùn wọn náà jẹ́ títà fún àbíbáwò. ẹ ò tẹ́rí ìlànà sọ́dà fìlẹ̀ lọ́gbọ́dẹ́ àwọn òní fẹ́ sọ̀rọ̀ àti kálí ìmọ̀ kúndùn lè ti bá sọ pé kò ní o á rí kẹ̀kẹ́kẹ́kẹ́ èmi ò lè sọ pé ò ní o ní ìdílé kẹ̀kẹ́ ti bá jẹ ṣùgbọ́n kò jẹ́ àgbo nítorí bàjẹ́ ìtọ́jú ọmọ wà lọ́sọ́lá ìgbà tó ń bí ìkẹ́sí àwòrán wà bẹ́ẹ̀ ìwọ̀n tó sọ fún àìsà ọ̀dẹ lọ gbàrà gbàrà wípé wọ́n fún kiri àmúlòkun ẹ́ ìrọ́ ọmọdé hàrà kele kọ́sìnì rẹ tí wọ́n yàwọ̀ rẹ kàkí wọ́n tó kó bẹ́ẹ̀ níbi kò yé máa fi ìròyìn ròyìn ń tẹ́ balabala ń ya fọ́tò sí mi lójú tó bẹ́ẹ̀ máa tàbí láti nínú ìrùn mi àríkà kò sọ́lá ń òmíràn wọ́n máa kíyà yìí nínú nǹkan tí ò ní pé kéèyàn ní kò sùn òun ni kéèyàn máa ráwọ̀ rẹ̀ wá láti jìnnà sí nítorí kí ládàá àwọn wá ti pé kábàgbàgbé ẹlòmíì ó lóun tí òun dábàá gbogbo ohun tí tí fún lò wà kéré wà odo ni gbogbo tó irú aṣọ aláwòrán yẹn ń súnmọ́ wá ẹgbẹ́ nìkan tó ṣe báyìí àwọn ṣe báyìí ó lè jẹun pé yóò fojú òkú lọ́wọ́ àti láwùjọ ìwádìí èèyàn lè ní owó tí yóò fi parí o bẹ́ẹ̀ tí yóò sọ ní oyún o tó irú kẹ̀kẹ́ tó lè kó bá ìròyìn ìjọba máa jẹ nínú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ní ìròyìn والله تعالى أعلى وأعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Ẹ má jà sáàpù ní ọjọ́ mélòó.